والصلاة والسلام على رسول الله وآله وصحبه وموالاه واتبع هداه إلى يوم نلقاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أدب اسم ولوم أتترى كاتب اسمه نبي محمد صلى الله عليه وآله وسلم أتترى بوا من كيكي الله في كيكي الله السلام عليكم ورحمة الله وبركاته أتترى tí a ti ń retí látàárọ̀ òun náà ni ó ti di orí afẹ́fẹ́ báyìí kí kó wa ká má bínú pé ó fẹ́ tẹ́ wa díẹ̀ bí ọlọ́run ṣe kọ́ nìyẹn abẹ́rẹ́ wọn wà lókè ọlá eléyìí tí afẹ́jọ́kọ lónìí kó má ṣe ní sábà bí aburú fún wa kó ṣe ní okùnfà dáadáa fún wa láyé ń bí àti ní àìsíyá mi àwọn ṣèkì wa tí a sì lálejò àwọn ìfọjọ́ ti sọ àbẹ̀gẹ́ni ìdúnmọ́ أبو البركات حفظه الله ورعاه يأتي عن شيخ سلام في وعليكم السلام السلام عليكم ورحمة الله وبركاته نعم وعليكم السلام ورحمة الله وبركاته جزاكم الله خيرا آه إنتي أفي بيو لبانا تيمو أو تقصري سنفوا هنا السلفية والإرهاب السلفية أتي ìgbésùnmọ̀mí terrorism kí ni ìbáṣepọ̀ láàrin sàlàfíà terrorism àwọn oríṣìí sàlàfí ń gbọ́ lọ́dọ̀ àwọn àwọn apá kan náà àwọn èèyàn wípé àsàlàfíà báyìí lórí sàlàfíà àwọn sàlàfí yóò báyìí wọ́n ṣe rí kí wọ́n ṣe ní sàlàfíà tọ́ àwọn oní sàlàfí yóò níbo ni wọ́n ti mú àwọn ẹ̀rí wọn gbogbo àwọn èrò ìbà àwọn mẹ́tọ̀ tí wọ́n ń lò bóò ṣe ń lò kódà agbọ́jẹ́ nìkan ní àkómọ tí wọ́n ń lò gan kódà wọ́n ń lo àfọ̀ṣẹ tí ń fi àwọn èèyàn wọlé táwọn èèyàn fi ń gba àwọn ọmọ bí wọ́n ṣe ń gba kíní ṣé màjíkì ń bẹ́ẹ̀ nàbí ìbẹ́ẹ̀ insha Allah àwọn ṣe àwọn kan tí wọ́n bá wa sọ̀rọ̀ ní orí ẹ̀yìn masjid al-amin tí ó ń bẹ nínú ìlú èkó náà bákan náà àti àwọn sheikh wa jazakumullahu khairan ní ṣókí kí ni sàràfíyà ní ṣókí jazakumullahu khairan. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa ba'd adáwọ̀pẹ́ fún allah subhanahu wa ta'ala atọrọ asalatu fún anábọ̀ muhammad sallallahu alaihi wasallam lẹ́yìn náà mo kí àwọn tí wọ́n jẹ́ elétò látòrí Sheikh Ma'ruf Adébáyọ̀ Al-Asadi hafizahullahu ta'ala ọ̀sọ́dọ̀dọ̀ ọ̀tọ́ bákanáà àwọn ọmọ yáwá tí wọ́n kún ọlọ́ Sheikh Abdulhakim Al-Kutubi àti gbogbo àwọn tí wọ́n jẹ́ olùgbọ́ náà àtàwọn mashayikh tí wọ́n ṣe ìgbìyànjú láti ṣàlàyé tí a ń pè ní asàlàfíà fún àwọn èèyàn kọlọ̀ọ̀bà subhanahu wa ta'ala kó jẹ́ kí a wúlò bákanáà kọlọ̀ọ̀bà kuma dùwà ní ládàrẹ gẹ́gẹ́ bí nǹkan tí a sọ fúnra wa nípa asàlàfíà àbí topic tí wọ́n sọ fún wa tọ́píkì àsàlàfíyà wà irhab sàlàfíyà ti irhab ó jẹ́ tọ́píkì tó ṣe wípé ó pàtàkì tí àwọn èèyàn tí wọ́n ti sọ oríṣiríṣi nípa àwọn tí wọ́n ń tọ ìlànà yìí ìtàdẹ̀ ń pè ní àsàlàfíyà gbólóhùn tó ṣe pé wọ́n fi ti sí ara gbólóhùn as-salaf was-salaf gẹ́gẹ́ bí àwọn àfónílógà ṣe sọ wọ́n ni man taqaddamaka min abaika wa dhawi qarabatika àwọn làwọn tó ṣe pé wọ́n gbáwájú ẹ tájú ẹ lọ min abaik inú àwọn tí wọ́n jẹ́ bàbá bàbá fún ẹ bàbá rẹ̀ bàbá tó bí ẹ bàbá tó bí bàbá rẹ̀ àti bẹ́ẹ̀bẹ́ẹ̀ lọ wọ́dáwí kọra bá ti àtàwọn tán jẹ́ mọ̀lẹ́bí rẹ̀ àwọn tí a ń pè ní salaf àwọn yìí wọ́n mọ́n walladhina hum fawqaka fi fi sin wal fadl àtàwọn tó ṣe pé wọ́n ju ẹ lọ fi ó lè jẹ́ lọ́jọ́ orí wal àti ní ọlá so àwọn tá ń pè ní sálàfù ni so ló pàdó jẹ́ pé Ibn Manzur ó ń sọ ó mú wá gẹ́gẹ́ bí àpèjúwe pé lára rẹ̀ náà ni gbólóhùn tí anábùwà Muhammad sallallahu alaihi wasallam tí dáadáa ni mo jẹ́ fún ẹ that is aṣíwájú torí pé anábúwa muhammad sallallahu alaihi wasallam ó jẹ́ bàbá fún fatima rọ́dí aláwọ̀ torí náà sálàfù rẹ̀ ló jẹ́ sọfàní ìmọ̀ sálàfù analaki so ilé jẹ́ ìtumà rẹ̀ nínú èdè lárúbáwá ṣùgbọ́n ta bá sọ pé asàlàfíyà nínú ẹ̀sìn gangan òun náà ni nisbatun ila salafi ìfitì sí ọ̀dọ̀ àwọn aṣíwájú wa nínú ẹ̀sìn Islam bẹ̀rẹ̀ látòrí anábọ̀wá Muhammad sallallahu alaihi wasallam ká sọ pé àwọn tí wọ́n ṣíwájú wa nínú ẹ̀sìn Islam rí ní ṣókí àwọn àfáà máa lò fún alkoronu asalasatu almufaddala àwọn generations mẹ́ta kan ṣíwájú àwọn náà ni wọ́n pè ní asalaf that is àwọn sahaba radwanullahi alayhim àti àwọn tabi'un àti àwọn atba'u tabi'in àwọn eléyìí ni àwọn as-salaf nínú ẹ̀sìn so gbogbo ẹni tí ó bá ṣe ẹ̀sìn Islam ó gbọ́dọ̀ ṣe bí àwọn inú ẹ̀yí bí wọ́n ṣe ṣe eléyìí ló fà tó jẹ́ pé ọlọ́wọ́ba ó ní fa in amanu bi misli ma amantum bihi faqad ihtadaw wa in tawallaw fa innama hum fi shiqaq fa sayakfikahum Allah wa was-sami'ul 'alim ọlọ́run ọba subhanahu wa ta'ala ni tí wọ́n bá that is àwọn ahlul kitab wal mushrikun tán bá ní gbàgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ àwọn owó lọ́lọ́run bá ń báwí ọ̀nà ni anabuwa muhammad sallallahu alaihi wasallam àti àwọn sahaba ridwanullahi alaihim fẹ̀yìn ámànù bí bíṣìlì máa ámàntún bí fọkọ̀dọ̀ ìtàdàwó tánbá fi lè nígbàgbọ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ fọkọ̀dọ̀ ìtàdàwó wọ́n bẹ lórí ìmọ̀nà ṣùgbọ́n wọ́n tọ́wọ́láwó tánbá fi lè gúnrí tí wọ́n gbàgbọ́ bẹ́ẹ̀ ṣe gbàgbọ́ fàìnàmà òun fi ṣìkọ́ọ̀kì wọ́n máa tako ní tó jẹ́ òdodo ní ìyẹn ìlànà òtítọ́ tí ọlọ́wọ́n bá subhanahu wa ta'ala tí ó fi ránàbọ̀ muhammad sallallahu alaihi wasallam tánbá ti nígbàgbọ́ bẹ́ẹ̀ ṣe nígbàgbọ́ wọ́n máa takò ní fàtàkì kàmùláwọ̀ sami ìlàlì ọlọ́wọ́ bóde torí anábíwa muhammad sallallahu alaihi wasallam owó sami ìlàlì òun ni ọba tí gbọ́ gbogbo nǹkan ọba àárí wípé practically nǹkan ẹ̀ ṣẹlẹ̀ tó ẹ̀rọ bá fi sọ́nù áyà míì ومن يشاقق الرسول من بعد ما تبين له الهدى ويتبع غير سبيل المؤمنين نوله ما تولى ونصله جهنم وصعت مصيره الله سبحانه وتعالى قل ببنتي أبفي لين تقوى نبوة محمد صلى الله عليه وسلم تنتقو جشاء من بعد ما تبين له الهدى لين باتين تجاء الهدى إما نتيع نبي موى tó ti hàn sí tí ò bá hàn sí kéfì ọ̀tọ̀ ṣùgbọ́n tàbáyẹn láwùlúwúdá ìmànàyẹ ó kílẹ̀ sí wọ̀yá tẹ́bí gẹ́rẹ̀ sẹ̀bílì mùmìnì ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà àwọn mùmìnì tó ń ṣe àwọn alkùrún asàlásà almufaddala ọ̀nà tó yàtọ̀ sí ọ̀nà wọn wà lọ ń tẹ̀lé ọlọ́wọ́ bá ní kíni wọ́lì yìí màtàwọ́là èyí tí ó

a lè ṣe tó ṣe wípé a fi pàṣì níwájú ọlọ́ọ̀bọ̀ subhanahu wa ta'ala fi ká ṣe bí àwọn asọ́làfù sọ́lẹ̀ bí wọ́n ṣe ṣe eléyìí ló lè mú wa rí bí yege níwájú Allah subhanahu wa ta'ala eléyìí ló lè mú wa là kúrò níbi inú náà ṣùgbọ́n kí ẹlòmí kówó pé ń òun ó ṣe lọ́nà tó yàtọ̀ sí bí àwọn ènìyàn ṣe ṣe ọlọ́wọ́ bá ti sọ àtibọ̀tán orú kẹbẹ́ ومن يشاقق الرسول من بعد ما تبين الهدى ويتبع غير سبيل المؤمنين نولي ما تولى ونصلي جهنم وساءت مصيرا شو إلي وجنك تقطعك أوان إهريك بو تنتريري أنبوى محمد صلى الله عليه وسلم أني فإنه من يعيش منكم فطير اختلافا كثيرا أني تيالان باني كي أميرك kógùn nínú yí fàtẹ́yàrá tìlá fankasíọ̀ yóò rí àìkú ẹnu tí ó pọ̀ fa'alaikun bí súnnàtí wa súnnàtí kúlàfà ìrọ̀ṣìdínà mahdiyin anabuwa muhammad sallallahu alaihi wasallam ó ní fa'alaikun bí súnnàtí torí náà ẹ̀dùó ti súnnàmi súnnà àwọn alkúlàfà الراشدين المهديين من بعد تمسكوا بها abdu ali bin nawhajis ẹdó ti àwọn khalifa súnà àwọn khalifa tó ṣe pé wọ́n jẹlẹ́ yìí tamassaku bí a ẹ̀dìmú ẹ̀rí pọ̀ jẹ́ntẹ́rẹ́ nínú alkùrán àti súnà tó ń fi eléyìí rinlẹ̀ anábùwa muhammad sallallahu alaihi wasallam bákan náà ó jẹ́ ká mọ̀ pé kí ni àìkú ẹnu yóò jẹ́ nǹkan tí ó pọ̀

àwọn sàábìbì ń bẹ lórí ẹ̀ so lẹ́yìn nǹkan tó clear ni so kò sẹ́yìn kan tó lè bọ́ta tí ó sọ wípé òun ò ní fi ẹ̀sìn tòun fi kọ́ṣe anábíwa Muhammad sallallahu alaihi wasallam ẹlòmí iṣẹ́ rẹ̀ lè máa takò ṣùgbọ́n kó ní òun ò kì í ṣe kíni ẹni tí ó tẹ̀lé ìlànà anábí sallallahu alaihi wasallam ó túnmọ̀ sí pé ó ti jú ibi tó ń lọ ó ti ṣàlàyé àtibọ̀tán rẹ̀ fún rẹ̀ ṣùgbọ́n ibi tí ìjú wà ní pé eléyìí a sọ pé kí ni a ní tẹ́lá nẹ́bí sallallahu alaihi wasallam la máa ṣe wá mọ̀ wípé ó ń tẹ̀lá nẹ́bí sallallahu alaihi wasallam bó la ṣe mọ̀ pé kó tẹ̀lá nẹ́bí sallallahu alaihi àti ká sínú ìntò text so eléyìí òun yóò dé kí so ló gbé wípé al-intisab ila salafiyya kéèyàn fi ààrẹ ti sí salafiyya ipé so kò ń ṣe nǹkan tó máa kò ń ṣe nǹkan tí àtakò yẹn fún so ẹlòmíà ní pé ń èmi ń ṣe sálàfí ọ̀nà muslim muslim ni mi lásìkò àwọn sahaba duwanu la ẹlẹ́yìn tí a bá ní muslim lòun ó ó bá mú wọ́n tako ìlànà ànábì wọ́n dẹ̀ ń takọ àkídà Ànábì sallallahu alaihi wasallam táwọn sàábé rí wọn báyìí lára wọn làwọn tó ṣe rí pé wọ́n jáde tí wọ́n pè ní al ní àsìkò Abdullahi Umar lára wọn àwọn ni àwọn Khawarij ní àsìkò Ali radiyallahu gbogbo àwọn eléyìí náà nísìn wọ́n ní nahnu mùsùlùmí ni wá so a ní láti ṣàlàyé irú ìsìláàmù wo ókè mùsùlùmí ni wá mùsùlùmí ni wá but eléyìí ń sìn lápèjúwe òun gbà pé Abubakar kèfèrí ni ó gbà pé Umaru kèfèrí ni gbogbo àwọn sahaba pátápátá kèfèrí ni wọ́n lọ́dọ̀ àyàfi bí àwọn bí méje nìkan ó gbà pé mùsùlùmí ni wọ́n òun náà ni mùsùlùmí lòun وقد كفر جميع الصحابة إلا سبعة أو ثمانية أو عشرة ó ti pín gbogbo àwọn sàábẹ́ ní kèfèrí àti bí méje mẹ́jọ mẹ́wàá nú wọn sọ á sọ wípé ẹ má jẹ́ ká pín Islam ẹ jẹ́ ká pín yẹn náà mùsùlùmí náà ni ah mo ní láti ṣàlàyé pé nùn èmi ò súnmọ́ àwọn tó máa ń kàfàrà àwọn sàhábà o <coughs> radiyallahu an ajma'in èmi ń tẹ̀lé o ẹni tó bá fi lè kàfàrà Abubakar ah, nípa abubakar nínú alkùránù karim àbíntánibọ̀ muhammad sallallahu alaihi wasallam nípa abubakar ní ẹ̀yìn àti àwọn ìròyìn dáadáa ìtẹ́ni ń sọ tako so bóòlè èèyàn kan ìzọpọ̀ òun lọ́dọ̀ tòun abubakar káfíìr ni umar káfíìr ni èèyàn kan ní usman lọ́dọ̀ tòun káfíìr ni usman lọ́dọ̀ tòun ẹlẹ́ṣẹ̀ paraku ni àbíkí ẹ̀ká sọ kówó sùsùn kó ní muawiya lára àwọn kákábátùlù wípé òpìlẹ̀jẹ́ èèyàn ni òkè èèyàn ni tí ó gbé ẹ̀zà ní òkè mọ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ in tí ó jẹ́ common sense o ni pé màá ní mùsùlùmí lè mi ṣùgbọ́n ìsìláàmù tèmi yàtọ̀ sí ìsìláàmù ti tiẹ̀ tó ń pe àwọn sàábí ń kéfèé ìsìláàmù tèmi yàtọ̀ sí ìsìláàmù wọ tó ń pe Muawiya ní fásikù tó ń pe lára àwọn fájárà ìsìláàmù wá yàtọ̀ so ló fi jẹ́ pé àwọn àfáà ní òkè àwọn tí wọ́n ń kà fara àwọn sàhábà rẹ̀ irú àwọn yìí ní ìsúlá kó ṣe pé kí ni kí wọ́n jẹ́ ṣíyà àbí kan jẹ́ kí ni lára àwọn khawarij bẹ́ẹ̀ làwọn tó ṣe pé wọ́n ń ṣe khuruj ala al tí wọ́n rí vote against àwọn olórí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tán kàfàrà àwọn mùsùlùmí pẹ̀lú nǹkan tó ṣe pé mukafiri nǹkan tí ó gbéyàn kúrò ní islamu àbí ń gbà ní nǹkan kan ṣe tẹ̀kfíru olórí bima huwa ni mubah lórí bá ṣe ń darí ìlú ń gbà ní ìlísìn ó láwọn nǹkan tó ṣe pé olórí ló mọ̀ nǹkan tó wọ́n ṣe tó ẹ pé nǹkan yẹn ó tapẹ̀sìn àmàrà wọn tó ṣe pé wọ́n wá ní ó ṣe ṣerú nǹkan bẹ́ẹ̀ ó ṣe lè má kèfèrí ṣe àdéhùn ó ṣe lè ṣe ó ti di kèfèrí látàrẹ olóní ẹ̀ ti di kèfèrí so bó la ṣe fẹ́ ṣe ìyàtọ̀ láàrin àwọn àti ìró èèyàn bẹ́ẹ̀ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn èèyàn tó ṣe wípé wọ́n dá àdáadáalẹ̀ tẹ́lẹ̀ ìlọ́fà tó jẹ́ pé ìkan lára àwọn ẹni ìṣíwájú Muhammad bin rahimahullahu الله تعالى ń sọ nínú ọ̀rọ̀ ẹ̀mí ó ní lam yakunu yas'aluna an-nasa amil isnad ó ní ìpìlẹ̀ onítẹ́ntí wá sọ̀rọ̀ àwọn èèyàn ń bọ́dà ara wọn ipa pẹ́ta ló sọ̀rọ̀ tó sọ ìfún ẹ̀ ọ̀rọ̀ tó ń sọ ìtàlùgbó ló ti gbọ́ lam yakunu yas'aluna amil isnad wọ́n bèèrè lọ àwọn èèyàn pé kí ní sánàdù ọ̀rọ̀ tó ń sọ yìí ṣùgbọ́n ọ̀pọ̀lọ́mà wọ́pàá àti fitna ìgbà tó ti pé wàhálà bẹ̀rẹ̀ tó ti pé oríṣiríṣi ìjọ bẹ̀rẹ̀ sí jáde oríṣiríṣi nǹkan bẹ̀rẹ̀ sí ó bẹ̀rẹ̀ sí dẹ́lẹ̀ lónìrànrá àwọn ẹni tó jẹ́ onísúnnà ni sùnwánikini ẹ̀ṣàlàyé ta ní àwọn tí ẹgbà àdísì lọ oní fayúndọ̀ ila ahli sunnah fayúkhad hadithuhum wa yúndọ̀ ila ahli bid'ah fala yúkhad hadithuhum ìgbà ẹnu ọ̀pọ̀kẹ́ ẹni tó gbọ̀rọ̀ ilọ́dọ̀ rẹ̀ ní oníbídí àlélé ànígbọ̀rọ̀ rẹ̀ ẹni tó gbọ̀rọ̀ ilọ́dọ̀ ẹni onísúnnà so átàrí eléyìí ó di pé kí ni àwọn mùsùlùmí àpínyẹlẹyẹlẹ látara ìfẹ́ ẹnu tí àwọn èèyàn gbé wọn rí so nǹkan tó ṣe wípé kò tí bá yẹ fẹ́ ṣe ò ní pé ká sọ pé mùsùlùmí ní kò tó irú mùsùlùmí wo ló jẹ́ so tí wọ́n sọ wípé ana muslim asiru ala manhaj salaf fil aqida wa fil ahkam bákan náà wa fil muamalat wal akhlaq kí ni tó burú bẹ́ẹ̀ so ìgbà pé èmi o mùsùlùmí ni mí o ṣùgbọ́n islam tèmi mò ń rìn lórí ìlànà àwọn salaf ìlànà anagba muhammad sallallahu alaihi wasallam ìlànà àwọn sahaba radwanullahi alaihim ìlànà àwọn tabi'un ìlànà àwọn atba'u tabi'in ìtẹ́mi fi ṣẹ́ sìn mi nìyẹn o so mi iṣẹ́ ni tó ṣe pé ó ń bẹ lára àwọn tí wọ́n padà da ìjọ islam rú tí wọ́n gbé oríṣiríṣi wá àwọn tó ṣe pé wọ́n ṣépè fáwọn sahaba àwọn tó ṣe wípé wọ́n kàfàrà àwọn olórí pẹ̀lú nǹkan tí ó yẹ kán fi ṣe tẹ̀kfíru wọn àwọn tó ṣe pé wọ́n ń ṣe tàwílù orúkọ àwọn ìròyìn ọlọ́wọ́n bá ti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan oríṣiríṣi tán gbé kalẹ̀ so eléyìí òun ni tí yóò pin wa láti kún kíyàn pẹ̀rẹ̀ ní sáláfí kò ń ṣe nǹkan tán báyàn jáde lórí torí pé ah, kí n ṣe sọ sọ pé ánà muslim asiru alamanhaji salaf في العقيدة وفي الأحكام وفي المعاملات وفي كنيكة هم ما يسمى الطول وما أتي جوجو Ok, ní ṣókí kí ló fẹ́ fi pèrè ana salafi ẹni tó ń rìn ní ìlànà àwọn sáràfù nínú so eléyìí kò sí nǹkan tó bú ẹlòmí ni ẹ fi ilẹ̀ ṣe dandan ní ká lò kò sẹ́yìn tó sọ pé dandan ní kẹ́ lò ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń sọ kìíní yìí ni wọ́n ń lo orúkọ tí wọ́n tán gbé kalẹ̀ tí wọ́n ṣe nígbà rẹ̀ sí ọ̀dọ̀ àwọn sálàfù ẹlòmí ní sin alóhun ní sin kìíní lòun àdàbí lòun èyàká ní markazi lòun tí ó tún wọ́n fi yẹn gan náà markazi ní àṣìntà ló mọ ipébì kan ní markazi wà hmm. ó tẹ́ ní tí gbogbo àgbáyé gbogbo àwọn ẹni ìṣúwájú wa náà mọ markazi yẹn markazi agége là ń sọ hmm. àbí gbogbo àgbáyé ló mọ ibì kan ẹlòmíà ní èmi àṣàrí ni mí ó fi rẹ̀ fi sí Abul Hasan al-Ash'ari ẹlòmíà ní èmi Maturidi ni mí ó fi rẹ̀ sí ọ̀dọ̀ Abu Mansur Maturidi ẹlòmí yóò pèrè lóríṣiríṣi yóò dẹ̀ mọ́ gbásá pẹ̀lú ẹ̀ tó ṣe pé inú rẹ̀ ó mọ̀ dùn tó wá tún sọ ṣùgbọ́n tí ẹ̀kọ́ máa pẹ̀rẹ̀ ní sálàfí ìtọ́sọ̀rọ̀ ilẹ̀ sálàfí sọ ni wọ́n ó mọ̀ ṣe bẹ́ẹ̀ wọ́láhí tabaníkàgbé sílàkà kò ń ṣe ní tí a sọ yí kó kúrò ní ẹ̀ṣẹ̀ anábùwà muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run ọba subhanahu wa ta'ala tó fọ́ mọ́ bí ẹ̀ṣẹ̀ ni so kí ẹ̀ka wá fún òfin rẹ̀ sọ́rọ̀ ànábì pé mo fi ràn sọ́rọ̀ ànábì ayé sì ń tàbí sọ òun ni pé ó ké àti wá gbọ́ òfin rẹ̀ sọ́rọ̀ ànábì ṣùgbọ́n yìí tó ṣe yìí ó takùn tánàbì sọ náà ìyí sínkù mo pèrè àmì tọ́láfíìsì mo ṣe nǹkan kan bí mo sùn nǹkan kan bí n tó sọ yìí ó yàtọ̀ sí tánàbì sọ má dẹ̀ tún ra mi ṣe torí lasu lásìkò máa súnmọ́ èmi ò ṣàní tó ṣe wípé kí ni bi ẹ̀ṣẹ̀ ṣùgbọ́n mo ń gbìyànjú láti rìn ní ìlànà àwọn sálàfù so eléyìí ni kò sí so eleyi tó ko sin kan olùfà tó jẹ́ pé ṣe kìrìsìtẹ́nì mun tèmi rahimahullahu ta'ala nínú ọ̀rọ̀ mi kabi volume 4 so nínú majmu fatawa wọ́n sọ ni wọ́n ní la aiba ala man azhara madhhab as-salaf wa intasaba ilayhi wa atazaa ilayhi بل يجب قبول ذلك منه بالاتفاق فإن مذهب السلف لا يكون إلا حقا wọ́n ní kàkílà ń bú ẹni tó ṣe wípé ó fi rẹ̀ ti sí ọ̀dọ̀ àwọn sálàf kò ní ìdíká bú wípé a bọ̀rọ̀ àlọ́ ń fi rẹ̀ ti sí àwọn èèyàn kéèyàn láwọn tó fi rẹ̀ ti sí kò yẹ kó fi rẹ̀ ti sọ́dọ̀ àwọn ọ̀dọ̀ ànábì kò yẹ kó fi rẹ̀ ti sọ́dọ̀ àwọn sàhábà kò yẹ kó fi rẹ̀ sọ́dọ̀ àwọn tàbírún kò yẹ kó fi rẹ̀ sọ́dọ̀ àwọn àtúbáwò tàbírí wọ́n ní kílà ń bú fún láàrín àlàmàn hazara mazhab as-salaf وانتصب إليه واعتذى إليه تفرأت سبه فطنيا صلافين كنتين قطعهم بمفو بل يجب قبول ذلك من الاتفاق أنواع مسلمي قولوا لفكني أبرو بالوات كيف أتبرو بالوات فإن مذهب السلف لا يكون إلا حقا تريد مذهب àwọn salaf kò lè jẹ́ nkankan ju kí ni òdodo lọ السلف tó wá bá ṣe orí bú ní ó fẹ́ jèrè wájú ọlọ́ọba tó fẹ́ ṣoríire yóò gbà pé kí n mọ́dábà wọn sálàfù ó lè wá ní problem pẹ̀lú àwọn èèyàn kan tán lẹ́ra wọn mọ́ mọ́dábà wọn sálàfù iṣu mi yẹn kó àwọn ẹ̀rí tán fi tako àwọn sálàfù wa èyí ò ní kí a fi yanjú ọ̀rọ̀ ni so kò jẹ́ bí ó ṣe jẹ́ so tàrífù sálàfù lókàtàn wasilahan òun nǹkan tí aṣìlára yìí ní ṣókí ọláwà. ìyẹn túnmọ̀ sí pé kò sí láburú ń bẹ̀ kàtàrà ní sàlàfí sàlàfíyè sàlàfíyà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tọ́ ǹjẹ́ àwọn sínú àwọn ẹṣẹ́ olùdárúkọ àwọn ìròyìn díẹ̀ tí a fi lè mọ̀ wípé á ah, lágbájá bàbá máa ní á àlàfíì ní pé ó ń tẹ̀lé ojú ọ̀nà àwọn ìṣíwájú ètò wa tọ́wá sí nǹkan báyìí lára rẹ̀ nǹkan báyìí ní àwọn ìṣesí rẹ̀ yọ̀rọ̀ àkídà ni àbọ̀rọ̀ manhajì ni àbí ìmúra ni ìsọ̀rọ̀ sí ni wáàsí ni àwọn tó ń bá jókòó papọ̀ àti ẹ̀dẹ̀ẹ̀dẹ̀ láàmì lẹ́yìn nǹkan tí ó sínkù pọ̀ ní àwọn àyíma altibar asabiku wọ́n ti sọ̀rọ̀ lórí irú kaba torí a máa rí bí ìṣúlù súnà títí imam ahmad ṣáàrí ìṣúlù súnà ọ̀tẹ́lifin ṣáàrí súnà títí buhari ṣáàrí ìṣúlù ti kọ́dẹ̀ alìsúnà títí lálàkáyí àṣẹríà títí ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n sọ̀rọ̀ lórí ìwé lẹ́yìn tíra táwọn èèyàn kọ lórí ẹ̀ tó ṣe pé ó ń ṣàlàyé tó jẹ́ ìtàwọn èèyàn ìṣòwájú tó lórí ó pọ̀ lórí ìrànràn ẹlòmí àkọ́tí ẹ̀ yóò pé ní àlàáfíà ẹlòmí àkọ́tí ẹ̀ yóò pé ní àsúnnà ẹlòmí àkọ́tí ẹ̀ yóò pé ní àtàwíj sọ́gbà nǹkan wọ̀nyí ní àwọn a ti lè rí àwọn kẹta sọ̀rọ̀ àwọn ìròyìn àwọn sàlàfí yóò ibi tá a ti lè rí àwọn nǹkan wọ̀nyí ṣùgbọ́n ti máa ní káwò ní ṣókí alájìnà dáìmá ìtì Saudi torí pé uh, láìpẹ́ ìyàgbá tí èèyàn kan ń bá àwọn lórúkọ jẹ́ tó ń bú àwọn àfá àwọn yẹn ó ń bú Albani ó ń bú kiri torí náà inshallah ọ̀rọ̀ àwọn àfá yìí òun ni tí a mọ̀ fi tríkì ọ̀rọ̀ yìí ni àti terrorism àti kìíní kẹta ń sọ so káwò ibi àsìkò tí iye wọn bá àsìkò tí ó bá gbà wá láti ṣàlàyé àwọn nǹkan wọ̀nyí so nígbà tí wọ́n ń béèrè lọ́wọ́ wọn nípa ìkan tí a ń pè ní wọ́n ní máa yẹ usulu da'wati salafiyya wa mabadi'uha kí ni usulu da'wa salafiyya àwọn foundation da'wa salafiyya náà salafiyya nǹkan dé lórí iná dólé lórí sábàtẹ̀lú àwọn olùdíkàtì orí àwọn kàkí iná dólé lórí dawatu salafiyya da'wa salafiyya هي الدعوة إلى ما كان عليه الرسول صلى الله عليه وسلم وأصحابه ìpèpè lọ síbi tí òjíṣẹ́ ọlọ́run ọba muhammad sallallahu alaihi wasallam wa asahabu àtàwọn sábẹ́ rẹ̀ rọ́bì allahu anhum tí wọ́n ń bẹ lórí ẹ̀ wa atba'uhum àti nǹkan tó ṣe pé kí ni àwọn tí wọ́n jẹ́ atba'u àwọn sahaba tánjọ́ wisdom ọgbọ́n àti òye wal mu'izati al hasana àti wáàsì wọ́n ti dáàlì bí lẹ́kí àtànú kábàwọn èèyàn ṣe ti dáàlì ní ọ̀nà tó fi dáa jùlọ máa jihadi náfì yìí alẹ́lá amẹ́bí ma yẹ jẹ́ olùlẹ̀ yìí bákan ẹni tó lò ṣe dáwà ẹ̀ ó tó so ẹni tá a sọ pé fọláfí olùpèpè ìtàwọn ẹni sọ lọ asálàmà àtàwọn sàábé rẹ̀ tí wọ́n dúró lé lórí táwọn ọmọ tí wọ́n dúró lé lórí ìsìláàmù tó bá sọ ونقض الأكبر إمام مالك رحمه الله تعالى وما لم يكن يوم دينا فلا يكون يوم دينا mọ́ máàlìkì wọ́n ti kú nísìn ọjọ́ gbọ́ọ̀rọ̀ ni over one thousand two hundred years sẹ́yìn wọ́n ti jáde láyé yìí mọ́ọ̀n yìí wọ́n sọ ó ní tí o máa ń ṣe ẹ̀sìn lásìkò àwọn anábìsọ̀ lọ́wọ́ àtàwọn sábà ọlọ́yà kún ní ọmọdé náà kò lè jẹ́sìn lónìí so n tó jọ ọ̀rọ̀ yẹn lórí èmi àti òní ká máa ṣọ́ọ̀bù láti òkílẹ̀ sí lọ́nà kò ń ṣe pé èèyàn kankan jòkó ń kọ́nà kan níṣẹ́ ó jòkó bẹ̀rẹ̀ sí ní ronú gbé kan kalẹ̀ ká tún ṣe nǹkan báyìí ẹ ká tún ṣe báyìí ẹ ká mọ̀ yẹn náà fìlà báyìí ẹ ká mọ̀ ṣe lẹ́yìn ọ̀rọ̀ ẹniyẹn ni àti ọ̀rọ̀ tí ò ní túmọ̀ ní so káfà kan orí dídá pẹ̀lú òun ti dé lẹ́bù kan tó ṣe pé àánú ah, kò sẹ́ni tó lè ṣe rọ́dùn fún kò sápá yẹn kò sí àfá náà yóò ṣe rọ́dùn fáwọn èèyàn wa tí wọ́n ń bẹ lórí mm-hmm. so eléyìí ọ̀rọ̀ láṣínà dáìmọ̀ lélẹ́yìí so wọ́n ní èyí eh, ó máa tòkè síbẹ̀ ní pẹ̀lú kí ni wisdom wàlmọ̀ríbà fi hasana àti wá àti tó dá wọ́n jídá àlìdí ilẹ̀ ti ní àhásánà tí ó bá bá wọn yẹn náà ájú yìí kò ń ṣe blind argument kò yí ká mọ bú àwọn èèyàn ká mọ ṣépè fáwọn èèyàn báwọn èèyàn ájú lọ́nà ìmọ̀lẹ́fẹ́ ná ìwọ fẹ́ ṣàlàyé òdodo fáwọn èèyàn ni kò ń ṣe wípé kó máa ṣépè kó máa ṣe àjídádílẹ̀ ti àṣà máa jihadi lọ́sí yìí alẹ́lẹ̀ amàlì bí máa yẹ́jọ́ ìrìn yìí bákanáà yóò máa dára lógún láti ṣiṣẹ́ pẹ̀lú ìntí ó ń pèpè lọ síbẹ̀ so ibi tá a ti lè rí àwọn nǹkan wọ̀nyí oníká padà síbi àwọn ẹ̀ alimam ahmad rahimahullahu ta'ala nínú usulu sunna wọn tí a dárúkọ kí náà náà sọ wọ́n ní wàmínà sunnati lazima allati ah, man taraka خصلة منها لم يكن من أهلها الإيمان بالقدر هذا في كذا ولا رسولنا تجو تجي أورانيا تقمن دندن تجدلو تشريك إجواد ليسي بكل لم يكن من أهلها كسنوا سلوك جاتي tàbá lọ wo tí Imam Ahmad tí wọ́n kàkàlẹ̀ yìí ọ̀rọ̀ àti ṣókí ṣókí ṣókí sọ́dọ̀ àti ìyálẹ̀ máa wọn so ìsẹ́ẹ̀lì ń bẹ yọ kan bẹ́ẹ̀ ó yọ ẹnìyẹn kúrò ní ahlu sunna wal yọ ẹnìyẹn kúrò ní sàlàfíà ẹlòmíràn pé ẹṣin mistake kan ló ṣe ó mú wò bẹ́ẹ̀ ìṣe mistake kan ló ṣe lápèjúwe nìsín ẹni tí ó ń bú àwọn sàábé tó ń àwọn sàábé ni àwa ni ó lè nínú ọlọ́wọ́ bá ròyìn àwọn ó dá ròyìn pé kí àwọn èèyàn máa ṣàdúrà fún kókó ma tọrọ àforíjì fún الذين سبقونا بالإيمان ولا تجعل في قلوبنا غلا للذين آمنوا ربنا إنك رؤوف رحيم ṣùgbọ́n yẹ kọwọ́ tuntun ní mùsùlùmí lò ó láfàá lò ṣùgbọ́n àwọn tàbí yóò bú ènìyàn náà pé sún ní ni ẹ̀sì mistake ọlọ́run ẹ̀sì wọ́n mistake tó ṣe yẹn àwọn tó máa ń ṣerú mistake yẹn àwọn làwọn ṣíà rọ̀wá fíìsì àwọn làwọn kàwárí so ibẹ̀ yẹn wọ́n lẹ̀ ẹ́ mọ́ wọn ní sọ pé kí ni ó mọ̀ pàṣẹ ibi yòókù bí ẹni tó ṣe yí pé ó lọ ṣẹ̀dáàmù wà ẹ́ kiri kò wá mú english ibi tó yẹ kó ṣe kí kó mú english àbí kò mú máàtì ní ọní ah, ó mọ̀ gba a1 nínú chemistry ó gba a2 nínú kíní kan ṣé wọ́n á torí ìyàwó fún ní kíní so àwọn kíní kọ̀ọ̀kan ní tí wọ́n bá ti gbé gbági tí wọ́n bá gbé gbági gbé ẹyọ kan ẹni ti níbi tó di bá rẹ̀ fẹ́ láti láwọn àsùnmọ́ àwọn tó rọ́pù ní kàwáríjì ń bẹ ṣé àrọ̀wáfíìlú ń bẹ ni àwọn ṣé oríṣiríṣi ń bẹ àwọn jàníyà ń bẹ àwọn mọ̀rùtẹ́sílà ń bẹ àṣáìrà ń bẹ mọ́túndíyà ń bẹ múdíyà ń bẹ ìkọ̀ọ̀kan náà ilé ìtẹ̀dárúkọ tí wọ́n gbé gbági níbi ìkọ̀ọ̀kan náà àwọn òṣùlé àlìsùnà kan àálẹ̀ mọ́bi tó gbé gbági ọ̀rọ̀ pé ẹ̀ṣánú ẹ̀kọ́ ń mú kọ́kọ́ àsọ pé ènìyàn yóò rà sínú ṣùgbọ́n tó káyà bá jìn sí kòtò rẹ̀ because àwọn ẹlẹ́ gba tànjẹ pẹ̀lú ẹ̀rí tó o ká ah, ẹni yìí tó ṣe lẹ́sìn ah, afá ńlá ní kẹkẹmọ ọ̀hún torí ànẹ́gbà Muhammad sọláta ìgbà tó sọ̀rọ̀ pa àwọn kàwájì ó ní àkìrò àdùkù sọláta hù máa sọláti wà sí yamáhù máa fi yàmìhì yaqra'una al-Qur'an la yujhalu tarafiyahu káwọn tánà ìjọ ní wọn ó ẹ̀yìn sàbẹ̀ ní sáwọn kàwájì bá jáde tẹ́ bá ń wo mọ́ṣẹ́ ń kírun ẹ̀yìn máa fi kíni ẹ máa lẹ̀ tẹ́bà o mọ́ṣí ń gbáwẹ̀ ẹ fojú kéré ara yín yaqra'una al-Qur'an wọ́n máa ka al-Qur'an ló jẹ́ pé àwọn tó jẹ́ hafadatu al-Qur'an tán á Qur'an wọ́n pọ̀ náà wọn kàwárí jù gan yaqra'una al-Qur'an wọ́n yẹn náà fìlà lónìí wọn náà ṣùgbọ́n kí ni anam sallallahu alaihi wasallam wa sọ bí tó ń lọ fún ọmọ gan oríṣi yamurukuna kama yamuruku asáàmù nàràmíyà wọ́n mọ̀ kúrò nú ẹ̀sìn wọ́n mọ̀ kúrò nú tàmàyánú kú sáàmì ọ̀rọ̀ mílẹ̀ nígbà tá a tọfà sí ibi ìkan tó wọ ara nǹkan ẹ̀ tó jáde sódì kejì ó wọ ara ẹran ẹ̀ lẹ́pẹ́ ẹ̀tún wọ́fà káàkiri àbẹ́ ń wọ́ ọkọ̀ yẹn káàkiri ni adara túhùn la àkùtùlẹ̀ náà mú kọ́tù máa hàjì tán bá jáde nígbà tí wọ́n bá máa jáde ní tí bá ń bẹ láyé pa wọ́n pàkópa ni bọ́ọ̀lù ọba ṣe pa wọn ìjọ áàdì ni kó lànà bí oṣù náà pa wọn tán kírun àwọn tán gbáwẹ̀ àwọn tán ka kùránì àwọn tó á kùránì tán yẹn náà fílà kó lànà bí oṣù náà pa wọn torí pé kí wọ́n ti kó sínú kíni wọ́n ti kó sínú kòtò ńlá ni wọ́n ti kó sínú ẹ̀ṣẹ̀ ńlá wọ́n ti kó sínú bídíà torí náà àní sallallahu alaihi wasallam ó ti káwọn sàábé kí wọ́n mọ̀ nípa àbúrò wọn nítorí káwọn aṣọ́ra fún wọn ká gbà jẹ pẹ̀lú násílà àti ẹ̀bẹ̀ lọ tí wọ́n ṣe àwọn kan tí a fẹ́ mẹ́nu ìgbà lórí ọ̀rọ̀ sàn sí orúkọ torí ẹ̀ wọ́n fẹ́ ká wá

ọlọ́wọ́ bá lo gbọ́lọ̀ yìí nínú alkùrán náà ọlọ́wọ́ bá ní wà áìdù lahu mustapha àtòmí kúwọ́tín wà mí rìbá tìlkẹ́ tùrìbù na bí àdúwọ́lá wà àdúwọ́kùn wà àkàrí na mi dúnihim látà ní ẹ palẹ́sẹ̀ kalẹ̀ tó jẹ́ nǹkan aláàlì tí ó ń Allah subhanahu wa ta'ala min quwwatin wa min ribati khayr turhibuna bi adu Allah kẹfì kó ìbẹ̀rù sínú ọkàn àwọn ọ̀tọ̀ ọlọ́run rà wa aduwakum àti àwọn ọ̀tá iná ṣẹ́tẹ̀lẹ́sì turhibuna bi adu wallahi wa aduwakum wa akharina min dunihim àtàwọn míì tó ṣe pín yàtọ̀ fún látàlámúnà tẹ́yìn ò mọ̀ wọn ṣùgbọ́n pàtàkì máa rí pé agbára ń bẹ ẹ̀rọ àmọ́bà wọn hmm so ìrìhábù tọ́lọ́ọ̀bá ló náà kùránì ìtumọ̀ ilé ilé ìdẹ́ nínú international relations àbínú strategic studies wọ́n ń pè é ní deterrence deterrence hmm. so deterrence ni pé ìwọ náà ní weapons oran kan ìjà tó pọ̀ orí gbogbo lè ṣe pé ìlú mi àṣekín àmọ́ bẹ̀rù so ìlú tó wọ́n máa jẹ́ belligerent nation tó fẹ́ attack ẹ̀yìn hmm. yóò dúró rárá pé ẹni hmm. tá a bá fi lè attack eléyìí ajẹ́ àwà ní iṣu so eléyìí ṣe kan bí náà ọba dá fẹ́ pè dákùn àpàdà fún wa ní àsìkò tí a pè dákùn ọba ń fi kíní ẹ̀ sí sẹ́lẹ̀ kí àwọn ẹ̀dákùn ẹ̀mẹ́ ìka títí wọlé ara rárá kí àwọn ṣe fi ṣàlàyé fún náà. so gbólóhùn ìrìhàbù ọlọ́run bá lò ní òkúra ṣùgbọ́n ìrìhàbù tọ́lọ́run bá lò òun ni ìyí táwọn èèyàn sọ nínú intentional relations intact fún kíkíni láti fi kó ìbẹ̀rù sínú ọkàn àwọn èèyàn ni pẹ̀lú agbára tí wọ́n náà ní àwọn náà mọ̀ yẹn fún ara wa tó bá rẹ̀yìn kan ní sọ orí bí ẹni yẹn bó so eléyìí tí bá fi lè Islam fẹ́rù kan bẹ́ẹ̀ kí àwọn ìlú Islam kan ní nǹkan ọjà kan ní nǹkan so olórí ìlú so yóò ṣe kí yóò ra weapons kan lè ṣe weapons kan ṣe ṣùgbọ́n èyí tó ní ṣe pẹ̀lú èyí tí àwọn èèyàn sọ ń sin rehab tán sọ ń sin tán pè ní terrorism òun ó yàtọ̀ eléyìí ni pé ká máa lọ pàwọn èèyàn lẹ́kún ká máa bá tàwọn èèyàn jẹ́ à ń bọ́m̀bù wọn ni à ń ṣẹ́ ni wọn lófò ní ìsìláàmù ó lòdì sí eléyìí àwọn teachings anábùwà Muhammad sallallahu alaihi wasallam ó ṣe kí ni ó lòdì sí eléyìí so irhabu ni kò ń ṣara ìsìláàmù fi ìrìhábù kọ́ntẹ́sì eléyìí ẹ̀hẹ́ wọ́n bẹ́ẹ̀ pé ìrìhábù pé ká ní nǹkan jàtà máa fi fi ìbẹ̀rù sínú ọkọ̀ táwa tí ó fi ń lè súnmọ́ wa eléyìí pátán pásọ̀ ìsàn ayáàlù Kùránì gẹ̀gẹ̀ fún rẹ̀ kò pa wá láṣẹ rẹ̀ ṣùgbọ́n ní kòkè ká máa lọ ṣẹ̀ ní àwọn èèyàn lóko ká máa bàǹkan jẹ́ ká máa pa àwọn èèyàn lẹ́kún hmm. eléyìí ṣe Islam ló jẹ́ pé anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam lára ẹ̀kọ́ tó kọ́ àwọn ẹ má ṣe kí ẹ má pa ọmọ kéékèèké àwọn àgbàlagbà ẹ má pa ọmọ tó dípọ̀ ilé ìsìn kò sí ètò ọba ìdánu wọn ni wọn àgbé weapons against yín so ipa wọn yìí ó ti ń sin ìṣe ìkọjá àlàyé àwọn tó ń dojú ìjà kọ ní àwọn ẹni máa dojú so lára ẹ̀kọ́ Islam òun ni eléyìí so ìrẹ̀ ààbò tí àwọn èèyàn ń sọ eléyìí kò ń ṣe ṣùgbọ́n ká sọ wípé àwọn èèyàn wọ́n ń ṣe irú wà burúkú báyìí sáré amẹ́nubọ́ọ̀rọ̀ àwọn kàwárí láìpẹ́ yìí so tàbá wọ nǹkan táwọn kàwárí ti ṣe wá bá jẹ́ ó ní ìmọ̀ pàwọn èèyàn kéfè ní láì ṣe pẹ̀lú ẹ̀rí tó ṣe pé ó wà jẹ́ ní Islam mm. àbí ká ti pa àwọn olórí ní kéfè rí pẹ̀lú nǹkan tó ṣe pé kò ń ṣe nǹkan ẹ̀ṣẹ̀ tẹ́lẹ̀ mo bá nǹkan yẹn mm. torí pé Islam fi ilẹ̀ fún lórí láti decide àwọn kankan tó ṣe pé ìwọ tó sí ní ipò wọn tó bá ń wọ àwọn nǹkan ní òpin àbọ̀ nígbà ẹ̀ṣẹ̀ báyìí pọ̀pọ̀lọpọ̀ àti máa analyze àwọn nǹkan ẹlòmí ò bọ́ sórí Facebook ẹ̀kọ́ yẹ kí wí Buhari ṣe lè kọ̀ ẹ̀kọ́ ṣe ìgbé ṣe nonsense ní kíní kẹ̀kẹ́ kọmọ́ra wọn ni mm-hmm. táwọn á fi òun náà sí ipò tó kéré yá wá ṣe ẹ wá rí pé nǹkan tó ń takọ̀ rí yẹn fún yẹn òun náà ń ṣe rú ẹ̀yìn mm-hmm. torí pa nǹkan ní ìgbẹ́ tó ṣe yí pé ipò tí wọ́n wà ní ó wà rántí kan ṣe nǹkan rẹ̀ mm-hmm. náà yàtọ̀ sáwọn nǹkan tó jẹ́ nǹkan haram so eléyìí nǹkan tí a gbọ́dọ̀ gbọ́yé ni sọ nípa pé irihab òun ni ọ̀nà àwọn kàwáríjì àwọn kàwáríjì ni wọ́n gbógun ti àwọn sàhábà radwanullahi alaihim Umar radiyallahu anhu àwọn kan náà ṣe pupa Ali radiyallahu anhu àwọn kan náà ṣe pupa Usman bin Affan àwọn kan náà ṣe pupa so tó débi pé ààrẹ lómi nu wọn nígbà tí ó tó pa Ali radiyallahu anhu ó tún kà pé iṣẹ́ olóore lòún ṣe débi pé ìkanú àwọn kàwárí yìí Imran bin Hittan ó tún ṣe kíni ó tún kọ́ni tó bí ó yá dọ́rọ̀bà kan ní tẹ̀kí iná àrádà bíyà ilẹ̀ àlìyàbùlùgà ní ìdèlè àṣì ìdùwàdà ó ní á ó bẹ́ àlì ní ah, bẹ́kúbẹ̀ ìgbẹ́ tí tó fi bẹ́ kò tí nǹkan tó tó ní ẹ̀ṣẹ́ pípé kíni ó wá ìyọnu ọba ọba làárà sí ni tó ní ní tẹ̀ntún bá ń rántí bí ó ṣe bẹ́ẹ̀ ní inú àdẹ̀mọ̀ dá eléyìí àwọn fọ́lùbàrí yẹ́tì ní zanen èyí tó ṣe ipé òsùn wọn rẹ̀ fi kún jù wájú ọlọ́wọ́ bá so khalifa nabi wa muhammad sallallahu alaihi wasallam ó di di ọkọ ọmọ anabi sallallahu alaihi wasallam èyàn kan ní ó ṣe mí ẹ̀ lókù ó lẹ́wọ́ kó fi súnmọ́ ọlọ́wọ́ bá yìí so kọ́nà kó ṣe gbogbo àwọn nǹkan wọ̀nyí ní àárín àwọn nǹkan tó ṣe pé àwọn èèyàn ṣe ní oníranran nípa àwọn nǹkan wọ̀nyí so eléyìí ó wá ó wá ó wá ó wá títí tí di àsìkò wa lónìí. náà káwá bọ́ sí wákẹ́ lásìkò wọn fún sábàdàpọ̀ kàwárí kàwárí jẹ́ ebi náà gbọ́ wípé àwọn kàwárí jẹ́ ìdáwọ̀ pọ̀ ní àsìkò yìí àwọn tí wọ́n ń kíran kàwárí àbí àwọn tí wọ́n nírò ní wọn pọ̀ so ara wọn tẹ̀ pé kódà àwọn sàràfìjú nǹkan ẹja kọjá kan pé àwọn tí wọ́n ń fira wọn kì sí àwọn ẹni síwájú pẹ̀lú tí wọ́n ń ṣe làwọn náà ń gbìyànjú àti máa ṣe wọ́n náwọn ní kàwárí bó lè ṣe ṣàlàyé bí boko haram kóra rẹ̀ tí wọ́n mú ọ̀kan náà mọ̀ yá wa wọ́n sì gbé píṣọ̀ rẹ̀ ẹ́ wọ́n fi sẹ́gbẹ̀ẹ́ kan wọ́n á gbé píṣọ̀ olórí àwọn boko haram fi sẹ́gbẹ̀ẹ́ pé àwọn ara wọn náà kọ́ àwọn jọra wọn. sẹ́rí lára àwọn reason sábọ̀rọ̀ máa ṣàlàyé àwọn kan wọ̀nyí hmm. káwọn èèyàn mọ̀ wípé ayàtọ̀ pẹ̀lú náà ní pé kí ni ẹ̀kan nínú gbogbo èèyàn lẹ́sọ̀rọ̀ gbogbo èèyàn lẹ́sọ̀rọ̀ gbogbo èèyàn lẹ́sọ̀rọ̀ against no a nífẹ̀ẹ́ àwọn ẹni wọ̀nyí ju ẹ̀yin lọ ẹ̀yin tẹ́ ń dìpẹ́ǹdì wọn ó ṣe ń sin ẹ̀fẹ́ dáadáa fún wọn tẹ́bá fẹ́ dáadáa fún wọn ni ẹ máa lọ sọ fún wọn ní tẹ́ ń ṣe yí o kù ju ẹ̀ka tán ní tẹ́ ń ṣe yí o ó takò ìlànà ẹ̀ sọ̀rọ̀ àṣọlá ṣùgbọ́n káwọ́ òkè nǹkan táwọn ẹ̀ ṣe lélẹ́yìí ó ṣe ń sin a máa pampa tó bá yá ni wọ́n á kó yín papọ̀ fún alẹ́ wọn kéèsì àwọn táǹkà àmàrí àwọn náà sàlàfí yóò ẹlùmí sọ pé kí ni àsàlàfíà jihadiyà láwọn sàlàfíà àti jihadi àwọn kan wọ́n pèrè àwọn wọ́n lè sọ pé kí ni kí ni kan jama'atu àsàlàfíà lè dáwà tí wọ́n kìtà so ti tàwọn kò ṣe pé kákà mọ̀ ṣe wà sí ni wọ́n lófin ọlọ́ àti bẹ́ẹ̀ lọ so àwọn míì wọ́n torí bọ òṣèlú ní orúkọ nǹkan yóò padà wá di nǹkan tí ó tí ó di ewu tí ó rẹ̀ tí ó di nǹkan mímọ̀ ọlọ́wọ́ ní ìwé ẹ̀yìn tàwọn ìpọ́n mùsùlùmí tó ṣe pé látara àwọn ẹ̀rẹ́ àwọn tó bẹ́yọ níbẹ̀ gẹ́gẹ́ bí àwọn bó ṣe rinlẹ̀ nínú ìṣẹ̀lẹ̀ lẹ́nu ṣe rí ọ̀pọ̀lọpọ̀ àwọn kan táwọn òyìn yìí ní tó sáwọn máa ń fọ ọ̀rọ̀ terrorism terrorism tá ń sọ yìí tá bá sọ́ di ẹ̀ dáadáa á rí pé ó ní connection papọ̀ mọ́ àwọn olórí táwọn kan bá fi pé bí àwọn olórí kan wọn ṣe tó ẹ̀kan ṣe púpọ̀ lè má jẹ́ mùsùlùmí kan lọ́dọ̀ àwọn tó ń ṣe mùsùlùmí náà tàbárí èèyàn kan nísìn tó ṣe pé ó lọ pàwọn èèyàn lẹ́kún tó lọ blóòbì kan tó lọ ṣe ó bí lè péjẹ lẹ̀kan ṣẹlẹ̀ tó ṣe pé àwọn olórí ò áńdù bó ṣe ká áńdù ẹ̀ ó lè ní bí máa tírìtì àwọn christian lápèjúwe àbá wọ́n máa tírìtì àwọn mùsùlùmí torí ẹ̀ ló fi lọ ṣe tó ń ṣe ara àwọn examples tó pọ̀ lórí àwọn nǹkan tó ń bí àwọn nǹkan yìí so ẹlò náà wọ́n pókè àwọn olórí ẹ̀kẹ̀kan kó bẹ̀kan ó dojúkọ wọ́n nìyí so káwọn ọmọ ṣe nǹkan ló ṣe máa bí wọn bàlújẹ́ dànkanrú wọn ṣe ní àwọn ìlọ́pọ̀ ṣùgbọ́n ta bá wò ó gẹ́gẹ́ tí mo sọ lẹ́ẹ̀kan pé àwọn kan sọ ipe ẹ̀ẹ̀kan ní Al-Albani ibùn báàlù ibùn òsèmí àwọn táwọn dákinírú nìyẹn àwọn wàhábí àwọn kìnnìkan kan kamara ó sọ ṣùgbọ́n gbà tí mo rí kí ní mo sá subhanallah amáyé àwọn èèyàn tí wọ́n lẹ́kọ̀ọ́ ń pẹ̀sì tí ó bá ti jẹ pẹ̀lú àwọn ènìyàn tá a bá wo tíra tí ó ń bẹ lọ́ọ̀lì tíra ìkanú àwọn afá tí wọ́n ń pè ní wàhábí òní òun náà ni sheikh ibn usaimin rahimahullahu ta'ala eléyìí ni sharh al so àwọn wọn ń sọ nínú ọ̀rọ̀ wọn so nípa àwọn alùsùnà lára àwọn qualities wọn lára àwọn foundations tí wọ́n dúró lé lórí wọ́n ní wàyàrá ònà ìkọ́mọ̀tà hajji wal jihad àwọn alùsùnà wọ́n rí wípé kí kí a ṣe kí ni hajj bákanáà tó wáyé pé a fẹ́ jagun kò jẹ́ pé ìlú kọ̀ọ̀kan ni wọ́n ní ọmọ ogun títí wọn nàìjíríà ti lọ́mọ ogun wọ́n dẹ̀ ní ministry kan pè ní ministry of defense fún wọn ní owó láti rẹ̀ fi ra weapons ìlú islam saudi arabia lápẹjúwe ń sì kuwait ní kálùkù náà ní kíni ministry of defense tí wọ́n náà tí wọ́n náà wọ́n so ogun tí àwọn olórí máa ń jà tó ju ogun ẹ̀sìn ní yàrá ọ̀nà ìkọ́mọ̀ tẹ̀lẹ̀ hajj jihad bákan náà wọ̀n jùmọ̀ ìwọ̀n àyájí máa lò mara a máa kírun jùmọ̀ a máa kírun age lẹ́yìn àwọn olórí àkótá wa yìí ti ní àwọn olóyìn wọn máa ń láàrin ẹni tó níjì wọn àtẹni tó ṣe tó ń darí ọ̀rọ̀ ayé lásìkò ẹni ìṣíwájú yìí olórí ni ó darí ọ̀rọ̀ ayé òun ní afíkí wọn àwọn àfáàtà mẹ́kẹ́ òjúlọ ò pọ̀ jantirẹ láwùjọ àmọ́yà àwọn tán mẹ́kẹ́ Yusuf tán bẹ lára wọn ni bin abdullahi bin umar wọ́n bẹ láyé wọ́n kì í lẹ́yìn hajjaj hajjaj bin yusuf sọ́kọ́fí kò kì í ṣe sàbẹ̀ ṣùgbọ́n wọn ló jẹ́ olórí níbi tí wọ́n wà ní so wọ́n kì í yẹ̀yìn rẹ̀ so kí ló fàtọ́ fi ń ṣe torí pé ẹ̀kọ́ tí ànábùwà muhammad sallallahu alaihi wasallam tí ó fi kọ́ wa ni so abúrárán kánú ó fi jara àwọn olórí yóò bá jẹ́ nílé àbíkanjẹ́pò kéyìn wọn bá jẹ́ nílé àbíkanjẹ́pò kéyìn so ní ìtàbá wo àwọn tó ń pè ní kàwáríjì yìí sìn kí nǹkan tó mú ṣe tán ṣe yẹn ìṣẹ́lẹ̀ kan sọ pé olórí ó dùn àwọn èèyàn lẹ́tọ̀ọ́ wọn àbí kò ṣe nǹkan bó ṣe yẹ kó ṣe ní Islam so ibùn tẹ́ ní àtàwọn èèyàn ń lẹ̀ mọ́ aburú tán lóhun tẹ́rọ́rìsì ni òun ló ń ṣe kínní òun ló ń sọ nígbà yín sí o wípé àwọn olórí wa kódà kan jẹ́ pò kí a ṣe kí àmọ́ tí wọ́n lẹ́yìn ọ̀tọ́ ìpọ̀ ọmọ mọ́ kí wọn kódà kan jẹ́ pò kí àmọ́ ṣe kí àmọ́ ṣe ájì wọn adarí ájì àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ní ọ̀rẹ́bùn tèmi àìlè ọ̀rẹ́bùn tèmi àì oníṣẹ́kì wọn wọ́n tèmi rẹ̀ mọ́wúlá ọ̀tàálá ọwà ṣe ṣáàrù ẹ̀ wọ́n ti wá sọ̀rọ̀ lọ sí ogun jẹ́ sọ̀bọ̀ tí mo fẹ́ lò ń bẹ́ àwa eh, ní lákin na halasunna wọ́n àwa ní in tí ó jẹ́ position ti wa oníkáṣe ájì pẹ̀lú àwọn olórí sọ́ọ́n kánú àbúrárẹ̀ náà ó fi jàrà wọ́n jẹ́ ẹni rẹ̀ àbìkan jẹ́ pòkí bọ̀kàdálíkà ikọ́mọ̀ jihad mel amir bákanáà tí olórí tó bá ń lọ́nṣì jihad ní a lọ pẹ̀lú ẹ̀ àbọ̀kánà ويقيمون الجهاد مع أمير لا يصلي معهم الجماعة wọ́n ṣe jihadi pẹ̀lú olórí tí ó ń kí ìrùn jama'a pẹ̀lú owó amọ́ṣẹ́láṣí olórí ẹ̀kùn amọ́ṣẹ́láṣí wá kí ìrùn jama'a ní mọ́ṣẹ́láṣí bá ní sọ́lẹ̀ fi ráhàlì ó máa ń kí ìrùn lè rẹ̀ ní hmm? olórí à ah, ṣọ̀pítà bára wọn ọ̀dọ́ nìsìn sáláwọn ṣe súnnà tẹ́lómi bá rí pé ah, ṣolórí lélẹ̀ ọ̀lẹ́dọ́ọ̀lẹ́ ti ní mọ́sálásí gbáyìí àgbáwẹ́lẹ́ hmm. ah, ìlú lórí jọ hmm. ṣẹ́kù fèmí tí àwọn èèyàn ní àwọn ni wọ́n bèèrè tẹ́lọ́lìsí òun ló sọ wípé kí olórí o àṣekín àwọn ó kírun pẹ̀lú ẹ̀yìn kọ́dà kó mọ́ máa ṣekín àwọn ó ṣe jihadi pẹ̀lú kọ́dà kó mọ́ kírun ní jàmọ́ hmm wọ́n wọ́n gbà pé tó ń sùn yẹn ó kú yẹ káàkiri. no à ń bọ̀ à ń bọ̀ abẹ́ hmm. wọ́n ní kò àánú súnà jẹ̀má làdé ìbúrò òdú nẹ́bọ̀ àwọn àlùfọ́ jẹ̀má ní wọ́n ní ojú tó ṣe kíni tó hmm. jì ojú tó fi ń wó nǹkan ó ti ń ẹ̀fẹ̀ lẹ́nà mùkàlàfà ti fi hádìí umúr torí pé àwọn nǹkan tó lórí ẹ̀ ń ṣe tí ó dáta ń wá kí ní ní láìwọ̀ sí ọlọ́run ọba àti òjíṣẹ́ rẹ̀ wọ̀tẹ̀júrù ilà títàrin àríìmà ó dẹ̀ mọ́lì lọ sí ibi ìtìnà tó tóbi ọmọlẹ́rìí fatah bàbá títàrin wọ́kítà lẹ́lẹ̀ mùsùlùmí kí ni kan tó ṣílẹ̀kùn fìtínà àti ìmọ̀ ìjà láàrin àwọn mùsùlùmí wọ̀lẹ̀kìtìláàfì ara kí ìròrí wa kó mọ̀ jọra wọn ilẹ̀ kúrú jẹ́rẹ̀ àìmà tí ó bá kí ṣe kí ni ìrìvótì gẹ́ẹ̀sì olórin fàyára alùsúnnà ti wọ̀l jẹ̀má àwọn onísúnnà in tí ó jẹ́ position wọn ni ojúbà ìkọ́ọ̀mẹ̀tì hajji òun ni a ṣe hajji wà jihad ká ṣe jihad máa lò mara pẹ̀lú àwọn olórí wà ìkánu fún jà kódà kí wọ́n jẹ́ pòkì wàlákin na haza ṣùgbẹ́lẹ́ láyàrin anahàlẹ̀ sọ́nà òjèmá láyàrá ọ̀nà ànàfíìlẹ̀ amírí munkar ni ó túnmọ̀ sí pé àwọn alùsùn jẹ̀má ipe ìtànsọ ni pé ìtọ́lórí ìṣẹ̀yẹ ipe wọ́n bal yarawna annahu munkar wọ́n mọ̀ pé munkar ni wa anna fil al-amir lil munkar qad yakunu ashadda min fil amati nas kí amiru ẹni tó jó lórí kó ṣe ìwà àbàjẹ́ tẹ́sí takò ní ó ṣe kí ó lè jẹ́ nǹkan tí ó lè ju táwọn olórí tí àwọn tán jẹ́ aráàlú lásán wáyé olórí tó ń mu tíǹsì àbí olórí tó ń ta tẹ́tẹ́ àbí olórí tó ń ṣe zìnà àbí olórí tó ń gbowó èdè àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó lórí bá ń ṣe àwọn àmì lè Allah ṣe mo lórí ṣíṣe kí ó ti ṣe لأن في الأمير المنكر يلزم منه زيادة على اسمه زيادة على اسمه محظوران عظيما torí pé kí tí olórí bá ń ṣe munkar ní in tí ó jáde látàrí léyìn òun ni nǹkan tí ó dá méjì apákan pẹ́ṣẹ̀ àkọ́kọ́ ìtìdá òun náà sì rí oníkáwọn ọmọkọ́ ṣe rẹ̀ وتعوضهم بهذا المنكر كفوتي كي منكر شنو منكر كل لو يوادن شيء والثاني كذي أن الأميرة ونتولون إذا فعل المنكر طبعا شيء إنتو لاي فيقل في نفسه تبليغه على الرعية òun gbà fún ìròyìn lẹ́kọ̀ọ́ mọ́ṣẹ̀lẹ̀ ó ń ta tẹ́tẹ́ ó lè lọ́wọ́ nǹkan máa ta tẹ́tẹ́ ó ń ṣe zìnà ó lè lọ́wọ́ àwọn èèyàn kékeré kí ní àfúyẹ́ lọ́kàn rẹ̀ kò ní ìṣúná a ó tẹ̀rí irú mísìlì yìí àbí kó yí nǹkan tí ó jọ kó yí padà a ó mọ̀ kàrí bí àbí nǹkan tó ṣe pé kí ni ó súnmọ́ لكن أهل السنة والجماعة أو أهل السنة يقولون وانصوا تم هذا الأمر المتزم لهذين المحظورين pẹ̀lú ọ̀rọ̀ tó ṣe wípé ó pèpè fún tó tó ṣe pọ́ nẹ́sẹ̀sìtéèkì nǹkan tí ó ta méjì ta sọ yìí a ó lè rí ìrìn àbí nǹkan ní yàtọ̀ sí méjèèjì fàìnáwó yẹ́ ṣìbò àrẹ́nà tọ́ọ̀tù wò láti kùmọ̀ ọ̀ràn yẹn ni pé kí hmm. ọ̀ràn yẹn ni ká àwọn olórí wà nǹkan ò sọ kan jẹ́ ẹlẹ́ṣẹ̀ fọ̀nùkí mu hàmà lùmọ̀ra wàlàkánù a ṣe kí a mọ̀ observe rẹ̀ pẹ̀lú àwọn olórí pẹ̀lú ọ̀kánú fún jára wọn bá jẹ́ pòfí ẹgbọ́gbọ́ ẹdẹ́dẹ́rẹ̀ falamir wọ́n ní àmì olórí ìdákanà yashrabu al-khamra masalan hmm. tó bá mutí wọ́n yẹ́ sí mú náà tó ń ṣàbòsí fún àwọn èèyàn jẹ́ mọ́ ní títí owó وكثير الصلاة إن ولا لا فيها حتى إن أهل السنة والجماعة يرون صحة الجمعة خلف الأمير المبتدس أمام صلى الجماعة وقع لكي متاباكي مجمع تاباكي لن يقولوني فجاء مبتدس هم بديا فضل بديا يعني بابا بابا إمام سوكين بابا مجمع هم أفريكي àfilẹ̀ kí wọn lẹ́yìn ẹ̀. nàlá tẹ́sí bí dáa sílẹ̀ kúfù lọ́kùnrin àti jíjà rẹ̀ ò bá dé kúfù lè anam yàrá òun àna lè kìlá fa àlẹ́ yìí kìí fi àdé ọmọ sọ̀rọ̀ torí pé nǹkan sáré ni pé ká máa takò lórí bí eléyìí aburú ni wàláàkì láyé lè kóbi amírí lẹ́dí lọ́wọ́ ìmáàmù tó jùmọ́ à ń yẹ fọ́ láàrin munkara hmm. ṣùgbọ́n tó jẹ́ ìmáàmù tó kí ojú ọ̀fẹ́ kò tọ́ kó ṣe gbọ́n nǹkan wáyé hmm. tàbí sọ lórí ìlú là ń sọ o hmm. kò ń ṣe ìmáàmù mọ́ṣáláṣí mẹ́kànnì ẹ̀kọ́ kan kí ojú ọ̀fẹ́ àwọn yẹn olórí ìlú tó kí ojú ọ̀fẹ́ gan àbọ́ olóhun tí wákàtí mara àwọn ni òun rẹ̀ lólórí ó tẹ́ ìsìn ó wá mú tí àbọ́ ń ṣe ìdúnà ìmúta tẹ́tẹ́ ní oníkàwọ́ mọ́ kí wù lẹ́yìn rẹ̀ wọ́n ni وكذلك أيضا إقامة الآيات مع الأمراء الذين يصلون بهم أبرارا وبهذه الطريق الآدية يتبين أن الدين الإسلامي وسط بين الغالف والجاف عنه so kama wo sheikh ibn uthaymeen rahimahullah ta'ala wọ́n sọ ilé ìlọ ya bó ṣe ń bẹnu ọ̀rọ̀ sheikh uthaymeen ní ẹ̀ka fún aláṣẹ ìṣẹ́ra àkẹ́kọ̀ọ́ bá fún ilẹ̀ ṣeré àwọn náà rí àwọn fídíò yìí pé ah, àwọn tó ń dà lówó nígbà tí ẹnìkan kó ti yí ẹ̀kan sí Saudi Arabia tó lálàáfíà pé àwọn àfáà yẹn wọ́n ń gbé àwọn fíṣàn wa ṣé gumbaz ṣé òfèmíì ṣé kìíní kan Albani ó sọ dé tiwọn àwọn náà bayé jẹ́ àwọn náà bayé jẹ́ àwọn ni wọ́n ń sọ àwọn ọ̀rọ̀ olówó ìlú ìlú tíra subhanallah ṣe ní yóò tún wá lùdì wá sí ọ̀rọ̀ ìpè àwọn tí wọ́n tún bẹ náà tẹ́lú àwọn àfáà tí wọ́n ń bẹ lójú òní Saudi Arabia fún àtẹ̀rẹ̀ ṣe kí wọ́n tètè ṣe súnnà àti dáwà sàlàfíyà wípé wọ́n àti ẹ̀ ń tí àwọn olóríṣà ti fi pàápàá gbogbo tẹ́lẹ̀ bá ṣe pátá òun náà ni wọ́n ń fọwọ́ sí wọ́n gbà pé nǹkan ṣe yẹn ẹ̀rì ẹwọ́ ẹja bójú kò bẹ́ẹ̀ bí a náà ti di àwọn àwọn àfá àwọn olóṣèlú àtàwọn àfá olórí kí ni náà kátó lọ mention Sheikh Albani náà ilé yóò máa bótẹ̀ yẹ́ pé ó gùn díẹ̀ torí asislat ló dáwà ní òkè ní ọdíò Sheikh Albani ọdíò 201 òní ọdíò yìí so àwọn náà wọ́n sọ̀rọ̀ nípa àrùn kan báyìí ẹni abẹ́rẹ̀ ó ní iná kọlbà yẹ́dùn máa lè kọ́ àìyàn fi mí ọkàn ni ó ń dá mi fáwọn ọmọ ya tán bẹ ní sọ benin bàtí lè dọ́ àti fáwọn tán jẹ́ àwọn tí wọ́n ń ṣe wáàsì wàgẹ́rì àtàwọn ní masalan tadakulan fi siyasa lápẹjú ìsìn ìtara bòṣèlú wọ́n mọ̀nà àwọn èèyàn ó gbé kíní ó fàdà yọ wọ́n gbé weapons inna na'lamu al-jawaba min fadilatikum amma yasitama fuwa min ولكن نريد من فضيلتكم تقديم نصيحة عامة لأولاء الإخوان so ونتافكي الفاوية لنصيحة تنشيك واسو ونحن تكلمنا كثيرا في سورة الله ونصحنا مرات wọ́n mọ̀ ráàkì àti fáwọn èèyàn ní ìmọ̀ràn ní àmọye ìgbà náà dáwà túnà wọ́n ní àwa ìpèpè wa takúmù láàkúlù takúmù ìrọ́jà ní siyasa hmm. so ìpèpè títí wa àmì ní sọ wípé kò sí káṣòṣèlú ń bẹ́ hmm. wàlàkí náà takúmù lẹ́lbádìí bil aham ṣùgbọ́n lórí wípé kákọ́kọ́ bẹ̀rẹ̀ pẹ̀lú tó pàtàkì jùlọ hmm fàlàhàmù nílùú umúrù síyàsíyà ká bẹ̀rẹ̀ pẹ̀lú tó ju ọ̀rọ̀ ìpè afẹ́mọ̀pè ìpè síbi òṣèlú lọ ọ̀tẹ́ mm-hmm. nísìn mm-hmm. fil islam ọ̀bí tọ́bí àti ìlhàrí ìnáma náà ni síyàsà ṣàríyà tàbátún sọ pọ́ṣèlú náà kò ń ṣe mm-hmm. òṣèlú òṣèlú pàfẹ́ darí ìlú gbàṣẹ lólórí àfíyàsà ṣàríyà amúlà so ìsọpẹ́ kí ni a fẹ́ darí ìlú ó ti tàfẹ́ ṣe òṣèlú nǹkan ah, kò sí bá ṣe agbọ̀rọ̀ ṣe حينما تتحقق الجماعة الإسلامية تثبت حقيقة قائمة فلا بد من أن يوجد هنا ذاك شخص ونبع تي كنيا أبعى تي يبعى ولا بد أن يكون حين ذاك شخص يسوس ويسوق من حكم شرعي الحكيم سواصل إليه لوني so lẹ́yìn gbà tí wọ́n fi gbogbo eléyìí rẹ̀ náà tún advice ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn tó ṣe pé wọ́n ń kánjú tí wọ́n fẹ́ torí bọ ọ̀rọ̀ agbára so wọ́n sọ délẹ́bù ipé ọlọ́mí lára ibi kánjú wọn wọ́n ni uh, wakadhalika la yakun bil ishtighal bi hadhihi al umur ibtida'an wọ́n ni a ní torí bọ̀rú àwọn kan báyìí nípìlẹ̀ ilẹ̀ wa akid lakum ibtida'an wa inma yajibu alim an yabtadi'u bi fahmi hadhihi al kalima tayyiba والدعوة إليها والعمل بها في حدود المستطاع لكل فرد من أفراد المسلمين فمن الحكم التي كنا مررنا بها قول بعضهم من استعجل الشيء قبل أواني ابتلي بحرمانه so wọ́n ní lára nǹkan ta ti bára wa sọ tẹ́lẹ̀ o ni pé ẹni tó ṣe wípé ó bá fi lè kánjú ṣe nǹkan òtúlíà bí ṣẹ̀rùmáà nìyí in tí ó padà ṣẹlẹ̀ ni pé bàbá tó ti kánjú yẹn so hmm. sheik albani rahimahullahu ta'ala wọ́n wá ní fa'ari ìsàwòrátì ipe gbogbo àwọn àsàwòrátì wọ̀nyí revolutions tàrí alẹ́tì tẹkùmù bí abáàbù jama'at islamiyya tí àwọn jama'at islamiyya ń ṣe àwọn jama'at ní gúrùpù ẹlẹ́gbẹ̀jẹ̀gbẹ̀ so tí wọ́n ṣe àwọn bí jama'at takfir wal hijra ní hmm. ah, al-ikhwan muslimun àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ boko haram gbogbo wọn alẹ́tì tẹkùmù bí abáàbù jama'at islamiyya wọ́n mi bá bèèrè ṣe yáre bí ṣe ìkọbìlà wà ní wọ́n ní ìkájú ṣe nǹkan ní kásìkò ẹ̀ tó tó wọ́n ni dálíkà kánà ti nàtíjà wọ́n ní tó padà jẹ́ rìsọ́ọ̀tì àyùtálà bí hermani yìí o ní pé kí ni wọ́n ní gẹ́ẹ̀tì nǹkan tí wọ́n fẹ́ fakam wakam ثم ما جاء من ذلك إلا الشوك والأنظر tó ṣe pé wọ́n rí kankan mú bẹ̀yẹn yukin ẹ̀gún àti al'anzor àti bàrà lọ al-mursal tó ṣe pé kí ni ó jẹ́ nǹkan tó kóró ìmára tó kí ni نتيجة ذلك أنهم خالفوا أدي الرسول صلى الله عليه وسلم من حيث أن الكثيرين منهم يريدون أن يستنوا بسنته عليه الصلاة والسلام لا ترى كويكيني أقبل أقبل وني وقبل تقوي لنا نبي صلى الله عليه وسلم wọ́n láwọn fẹ́ tẹ̀lé súnà anábì ni ṣùgbọ́n padà takò ìlànà anábì sallallahu alaihi wasallam ni min haifu anil kathira min yuriduna yastanbi sunnati alayhi salam walakin al-awatif al-jamihata allati la yakbahu min jimahiha illa al-ilm òun náà ni ìtara tó ṣe pé nǹkan tó lè kọ̀ntrólyàn lórí ẹ̀rọ náà ni al-ilmu an-nafi ìmọ̀ tó jẹ́mọ̀ tó wúlò wọ́n wọ́n lè min hadith rasulullah sallallahu alaihi wasallam وهو الحديث الصحيح هنا لا يستشكين كل العافية قد حرموا حرموه كني يعني ودنا ووانكات تنوى حينما قاموا واستعجلوا بالأمر لأننا جميعا نشترك في أن نعرف لأن النبي صلى الله عليه وسلم حينما نزل على قلبه أول ما, أول أول ما نزل يا يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك وطير ورز فاجر so lè parí ọ̀rọ̀ wọn ní ìwà so ilé jẹ́ ọ̀rọ̀ sheik al-albani so al-albani tó ń takò taurat tó ń takò mudaharat ó ṣe máa jẹ́ pé àwọn ni wọ́n dàlúrú ni ní sẹ́ntì náà bá ó ṣe gbin báàzì ní àwọn àwọn afá àti ṣekú wọn lẹ ilẹ̀kulẹ̀ mọ́ni náà ń ṣara wọn tí wọ́n wá ń pẹ̀rẹ̀ wọn ní sàlàfíyà àbọ̀ wọn báwọn olórí lò bá nàbí ṣe ní ká bá wọn lò tó bá nàbí ṣàlàyé fún wa tàbá ogun sahih muslim ní ti odidi tíra kan náà ń pè ní fi kìtàbù ìmàrà ọ̀rọ̀ báwọn olórí ṣe báwọn èèyàn lò bí àwọn èèyàn ló ṣe báwọn olórí lò òun ló ń bẹ nínú rẹ̀ ní lára rẹ̀ òun àníbà muhammad sallallahu alaihi wasallam ó ní man wali alayhi wali ẹni tí olórí kan bá jọ lórí fún wàrà áhùn ó wá rí ìyá àti iṣẹ́ àmì màásíyàsílá tí olórí yẹn ń ṣe nǹkan kan tó jẹ́ nǹkan ẹ̀ṣẹ̀ nasọ̀lá àfẹ́lmá wà ní àlẹ́ ìwálé ẹni tí olórí kan bá jẹ olórí lé lórí ó ní wàrà áwù ó wá àti iṣẹ́ àmì máa yà sí màásíyàsílá wọ̀lá yẹn ń bí àánú rẹ̀ ajẹ́lì ìbọ̀ra kó mọ́ sọ pé torí ìyẹn ni àhà ah, àgbà lórí mọ́ ọ̀rọ̀ náà sọ̀lọ́ àtàlá nìyẹn bẹ́ẹ̀ náà ni àrẹ́bí sọ̀lọ́ àtàlá sọ ní nẹ́kùn sọ̀tàrà ọ̀nà bá àdí afárata ẹ̀rà àwọn olórí tó ṣe pé wọ́n mọ kó nǹkan tí wọ́n mọ anamsọ́lá fún fásitì ẹ ṣe sùúrù hmm. ẹ ṣe sùúrù hátẹ́fẹ́ kọ́nẹ̀rẹ̀ hajj nínú àdífì ní oníkíní fa innahu man fárakọ aljama'a shibran fa máa tẹ̀fẹ̀ ní tẹ̀fẹ̀ jahiliya ẹni wá fi lè takò ìlànà jama'a ìtọ́wọ́kú okùnrin ní tẹ̀fẹ̀ jahiliya so eléyìí sọ fún wa ipa àwọn afá inú ọ̀dìbí ti kúrò bí tíṣe sànà ní sọ́lá so nípa ìtọ́wọ́ bẹ̀rẹ̀ nípa pé wọn bá wọn olórí sọ̀rọ̀ pé kan so òdodo ọ̀rọ̀ fún àwọn olórí eléyìí náà i understand ni mm. àwọn àfáà tá ń sọ yìí ni wọ́n máa ń ṣàlàyé fún àwọn olórí mm. tábàwọn ní Sahih Bukhari ni àwọn èèyàn sọ fún Usama bin Zayd ipé ìwé Usama ọmọ Zayd ni ó kí ń bá Usman sọ̀rọ̀ ni Usama bin Zayd wá ní tí máa fẹ́ bá sọ̀rọ̀ ṣe expect pé kí n tèmi wá mm pé ẹwọ́n pẹ́ lọ bó lórí sọ̀rọ̀ ó ní lọ nǹkan tá bá nínú observation máa sọ fún ilé ìmọ̀ ìsọ̀rọ̀kọ́rẹ̀ sheikh ibn hussein rahimahullah ta'ala àwọn kan bèèrè lọ wọ́n jọ kan wọ́n ní sheikh àwọn olórí yẹn kì ń bá wọn sọ̀rọ̀ sheikh wa ní kílẹ̀ expect pé báwọn àti ìbá wọn sọ̀rọ̀ ṣe ká mọ̀ condemn wọn publicly sheikh ní nǹkan méjìlá bẹ̀rù táà ti fi ń condemn wọn publicly àkọ́kọ́ òun ni wípé àwọn tẹ́sọ̀ ìta bá condemn wọn publicly ni hmm. wọ́n gbé wa hmm? tọ́mọ́ wá gbé wa ọ̀rọ̀ kò ní mọ níbẹ̀ torí pé àwa ti incite ẹ̀yìn against wọn hmm. a ti tì í tó kéré ẹmọ́gbà ẹkùnkan olórí kéré so ẹ̀yìn náà wà jáde pé ẹ̀fẹ́ wá níjà wa protest ó ṣẹlẹ̀ àwọn náà wà ṣe kí ni wọ́n dojú kọ ní ìlú bá dárò ṣé kí ní nǹkan tá à ń bẹ̀rù nìyẹn ìta ń bẹ̀rù nìyẹn hmm. so ìta àbálẹ̀ fi bá wọn sọ̀rọ̀ mọ́fí bá wọn sọ̀rọ̀ lẹ́yìn hmm. ìyẹ́dẹ̀ ní abdul jihad nìyẹn ẹgbẹ́ àwọn sọ̀rọ̀ wá sọ́n ṣe sọ ìjọsùn pé àwọn àfáà wa wọn a máa ṣiṣẹ́ lẹ́ pé kò hàn sáwà lókúnwọ́n sáwà àwọn àfáà wọn ṣe kódà wọ́n sàn jẹ chicken mi. ṣé wọ́n rẹ̀ wọ́n tí à ń sọ tán pé àwọn ní àwọn ní àwọn alukọ́ni mùsùlùmí mọ́ra wọn àti gbogbo àwọn jama ìsìlámì àárín ẹlẹ́tàn lọ́pọ̀ ní wọn rífẹ́ǹtì hmm. ní àṣírí tú àwọn míì nu wọn wọ́n lọ́dọ̀ gàdáfì yìí ní hakim mutairi èyí tó bẹ́ ń tọ́kì sí ọmọ lójú ayé gàrá sí bí a fi èyí or two years before kí rọ̀bí àrọ́bí tó bẹ̀rẹ̀ ó lọ síbẹ̀ ẹni tó ń ṣe ìsìnjáde pẹ̀lú gàrá sí yìí pé àwọn fẹ́ ṣe kí àwọn fẹ́ jẹ́ kí gbígbà sí fún ọ̀fẹ́ dàlúrú Saudi Kuwait so that àwọn lè lo irú ìjọba tó ṣe kíní yìí tẹ̀rájú wá ń bẹ́ ìkílá àwọn kan tó ń lè fi àti tí wọn eléyìí sí àkíní ọdún ẹ̀jẹ̀ jáde ìsẹ́ǹtì tí wọ́n gbé ọba wọn bèèrè pé ẹ́ ṣé bí ẹ̀yin lẹ́mọ kẹ́lìmọ́ tó ha kí ń dọ̀sùn tó ń jáde ìgbà tẹ́ tọ́dọ̀ ṣe sọ ọ̀rọ̀ fún pé báyọ̀ ọlọ́run wa ìrọ̀kùn yìí o tó ṣe pé ń tẹ́ ń wá lọ́dọ̀ rẹ̀ olùpẹ́kọ́ rẹ̀ lọ́kọ̀ àṣẹ́rọ̀ rẹ̀ ń pa gbogbo tẹ́ ń sọ Hmm. ọ̀pọ̀lọpọ̀ yìí ni kọ̀rọ̀dọ́wì ni hakim mutairi ni salman auda ni kìníkan ní gbogbo àrífí gbogbo ilẹ̀ ìyàfọ́tò pẹ̀lú gaddafi lẹ́yìnfọ́tò pẹ̀lú Basharu lẹ́yìnfọ́tò pẹ̀lú ilé hmm. ṣùgbọ́n àfáàtẹ́ ìpè láfà àjọba yìí ṣe kọ̀ọ̀sá ní ó dẹ̀mí ló tẹ́lẹ̀ tọ́lọ ìyàfọ́tò pẹ̀lú àwọn tẹ́lẹ̀ sọ yìí hmm ó pàtàkì kí àwọn èèyàn mọ̀ àwọn kan bẹ tó ṣe fún wọ́n fi ẹ̀sìn hmm. tàbí pàwọn èèyàn ní ó ga àwọn náà ń lè pọ̀ ipò agbára yìí ó máa forúkọ ìsìláàmù ó máa gbíṣẹ́ ẹ̀wọ́n máa sọ pé wọn lòfin ọlọ́wọ́ hmm. so gbogbo àwọn kan yìí ti agbọ́dọ̀ differentiate láàrin àwọn àtàwọn torí àwọn tí a sọ yìí tẹ́lómi inú wọn àwọn kẹta náà ń pariwo súnà súnà àdúsúnà láwọn

nínú comment mo ní táwọn èèyàn ń comment ẹnìkan comment yóò sì lágbára fẹ́ pé ká sọ lórí lédò náà ọ̀rọ̀ táwọn ń pèsè ọ̀rọ̀ tó ń ṣe pàtàkì ni mo yàtọ̀ pé a ti ń bọ̀ wálé torí àsìkò ayé ń bọ̀ wálé níta ń sọ yìí kì í gbogbo àgbáńlá yé mi a ti ń bọ̀ wálé wa gàdàgàdà ẹnìkan mẹ́nu wa pé nílẹ̀ wa ó wọ́n mú àpèjúwe kan wá pé ṣèlú kéèkì kan wà ní apá sáwọ́dí ni ó wá dákọ̀ apá náà á dì láyé ni ó ní apá yìí pé ó ní gbogbo wàhálà tí ẹgbẹ́ ìjọba sọ́ọ̀tù tí ó ló wà láti ń ṣe ẹ̀lẹ́gbẹ̀lẹ́gbà yí àwọn sàràfíà ní àwọn ni wọ́n gbé wá torí pé àwọn tán pè ní àwọn ẹ̀ẹ́kẹ́rántí àwọn ìfọ́ mùsùlùmí àwọn wọn àmọ́ ń pa ẹ̀ alhamdulillah àbùkọ́ náà ti gbọ́ àlàyé yìí àwọn kí lè sọ lórí àfáì àti ọ̀rọ̀ tí wọ́n mú wá lọ́sọ̀rọ̀ àfáì. náà nǹkan tó sheik musulmi ayébẹ̀kọ́ akọ̀rọ̀ wọn ni so sheik mumbazi sheik albani ọ̀rọ̀ wọn la kàyí ni so sọ̀làfíà olùkọ́ wọn ní ìtọ̀tàn kọ́ àwọn tá ń sọ ilé àwọn tó ń takọ àwọn ni àti ìkọ́ àtìbábì mọ̀tún tí ó bọ̀nà ti torí àti kò bá wà jáde sí so ẹ̀rì ti tí sheik musulmi ti takọ gbogbo àwọn sàwárátì eh, wọn yìí bàbá ìkú sí ní 2000 àbí kẹkẹ ní sheik musulmi lọ ọ̀sọ́nà kú àbítọ́lá wọn no 2009 Yes, 2009. wọ́n kú years ago oníṣẹ́ kò fi ní ikú wọ́n ti takò gba àwọn nǹkan yìí ṣíwájú kí rọ̀bí àrọ́bí tó ṣẹlẹ̀ hmm. wọ́n ti takò gba àwọn nǹkan tán sọ yìí so Kalbani ni ó akùrá ní hmm. so Kalbani ó akùrá ní that's number one number two àwọn èèyàn ti zọ àìrí ní òsánlóbìnrin láti gbogbo àwọn yìí wù ní tẹ́rìbíà ìkọ̀ àníyà ló ń bẹ lára wọn fẹ́ntúwáwọ̀ nígbà tí àwọn èèyàn bí Muhammad kódù tó ti wọ Saudi ni wọ́n ti penetrate gbogbo àwọn jamiati kankan wọn nígbà tí àwọn èèyàn bí Muhammad suru lọ ṣe kí nípa ti wọ Saudi náà ti penetrate kí ní gbogbo àwọn Salman àwọn ẹ̀yìn sí gbogbo àwọn tí Muhammad suru tó tẹ́lẹ̀ but Muhammad suru Surur lásọ wíṣe pé Salafi lòun wait Muhammad suru ni ìwání ni so torí ẹni a ní òun mú kí ní àwọn eh, Salafiyya tẹ̀kìlìdíà náà mọ́ ń pe wọ́n bàbá ṣẹ́gun báàzù yìí òun mú àwọn tàlàfíà tẹ̀kìlìdíà òun mú àwọn ọ̀rọ̀ kásọ̀rọ̀ nípa àsùnmáwà sífàtì kásọ̀rọ̀ pa olùhíyà kásọ̀rọ̀ pa olùlá ṣùgbọ́n ó mú látara asánibánná mọ́sẹ̀t kúgbù ní omu ni alhaka oníká torí gbogbo ẹ̀ kábà wọn pápá wọn lórí ẹ̀pọ̀ wàhálà káṣe kìíní nínú wọn yóò ní ẹ̀wọ̀n gbé weapons ni ẹ̀lò mẹ́tọ́dì pé kí ni kẹ́kẹ́ ṣe yìí so ní àníkẹ́ àmàgbéwẹ́ fọ́ǹsì ni so àwọn pẹ́pẹ́ ní gbogbo àwọn tá ń sọ ìyẹn nìyẹn so nǹkan tí pàwọ́ tí ń gbìyànjú àti pọ́ọ̀jì yìí sí nìyẹn nípa wípé àtìlẹ́yìn ìlú ẹ ti dorí àwọn ọmọ wa rú so tàlàfíà àwọn náà á pín tàlàfíà tẹ̀kìndíà tó rẹ̀ gbogbo àwọn Salman àádá ní àárín ọ̀rọ̀ rẹ̀ ní tẹ́lẹ̀ àwọn bàbá yẹn wọ́n ti dàgbà wọ́n ti pẹ́wọ̀ bọ́lọ̀ ń sí so ẹ jẹ́ ká fún ọlẹ́ sí òzì ìtẹ̀kọ̀mọ́lẹ́wọ́n gbogbo ilé ìtàzọ́ ń ṣọ̀rọ̀ 1990s nìyẹn tí wọ́n Salman abraham sọ̀rọ̀ so anybody tó bá sọ wípé àwọn bàbá wọ̀ yìí àwọn ni wọ́n ọ̀nà ẹni ẹ̀ ń ṣe big mistake àwọn ìkùnránù tí wọ́n wọ́n Saudi àǹkó mọ́ra wọn tán wọ Kuwait tán wọ Emirates tán wọ Qatar àwọn ni wọ́n dorí ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn òun mm. ṣùgbọ́n wọ́n ń pè ní sàlàfíà ni mm. sòtórí ẹ̀ àwọn akẹ́kọ̀ọ́ èèyàn máa ń ṣe kankan náà sani pẹ̀tùmọ́ rẹ̀ fẹ́ dà wá pọ̀ mọ́ra wọn ni àṣìkí ni àtàbárà kúrò dẹ́ni yẹn mm. káyọ̀ ló ń kà náà a ń ṣe kankan náà mọ́nà jùlọ yàtọ̀ síra wọn. ṣe lábẹ́lẹ̀ àdókèrà kan jùhóòdù المملكة العربية السعودية في نشر الدعوة السلفية. في irú tíra yẹn àfa náà ní àwọn ìwà àwọn ìjọ kan kékeré tó ń bẹ nílẹ̀ nàìjíríà tí àwọn náà sálàfin ni wọ́n ṣe ìyẹn náà bẹ̀rẹ̀ abẹ́rẹ́ ní nàìjíríà yẹn sọ yìí. ẹni tó kọ tó tú àṣírí rẹ̀ táwọn èèyàn gbọ́ káàkiri wọn ló mú kọtíra yẹn sotori ní mọ́ní àjùwà yìí kó jẹ́ mọ́ní àjù sẹ́kìlì àti má sọ nǹkan mìíràn kó tún dọ̀la kó tún mọ́ sọ nǹkan ẹlòmíì ní sí òun fáyà àwọn oníṣúfí sọ years back yìí tó náà tó máa tó lọ bá wọn yóò tún máa yìn wọn èwo ní ká mú náà méjèèjì ṣé yìí tó sọ five years ago yìí tó sọ six years ago ní káàdó àbí yìí tó fi yìn wọn sí ṣùgbọ́n wọn tí wọ́n mọ̀ pé ó ń tàn wọn ni ó ti ń sìn so wọ́n mọ̀ pé ó ń so torí àwọn lọ wú àwọn nǹkan tó ti sọ tẹ́lẹ̀ ìyẹn gan kò wá lè kò wá lè pé èèyàn lórí àwọn tó rò fún sọ́wọ́ sí ni wọ́n ti wá tí wọ́n takò náà. àwọn àgbà náà lè gbà hmm. torí pé kí ni àti ní kẹta nígbà ní tó kàn dẹ́rù ìkwánù ní us wá fi ní hmm. tó fi ṣe kúgbà lórí ọ̀rọ̀ ìkwánù hmm. tó tún sọ pé àwọn ní báyìí báyìí báyìí nígbà so torí náà èèyàn gbọ́dọ̀ dúró lójú kan ní àfihàn tó bá tẹ̀ máa ṣe ìyìn yóò pé ẹ̀rí ló mú ẹ ṣe ń jì yẹn. ìyẹn ìyẹn ló ń ṣe dáadáa ní ìlú àbúrú tí àwọn ọmọ tó rẹ̀ rí pé eléyìí ò dá mọ́ o à eléyìí dá ń tò. ṣùgbọ́n kákan mọ̀ tọ́ba déyìí báyìí ti ká sọ kákúnlẹ̀ ò dá tọ́ba déyìí báyìí á ní kákúnlẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ mọ́kúnlẹ̀ tọ́ba déyìí báyìí sì ìsúbàlù kò ṣe sí nìkan. apá ìgbọ́dọ̀ ṣe iṣẹ́ wà stable. nígbà tí wọ́n fẹ́ náà nǹkan tí wọ́n tún lẹ̀ mọ́ wa láwọn àsìkò yìí wọ́n ní àwọn sáláfì wọ́n ní wọ́n ń gbọ́mọ tí wọ́n ń gbọ́mọ sáyẹn wọ́n láwọn sáláfì àmọ́ tí wọ́n fi ń gbé wọ́n ṣàwọn èèyàn tí wọ́n ń lùbù fún wọn ni kódà rí kan náà tó náà sọ tó ní àwọn òmọ táwọn sáláfì tí wọ́n ń lò fáwọn ọmọ tí wọ́n fi ń jẹ́ nǹkan fi ń jèrè ọkàn wọn tí wọ́n lùbù fún wọn ni ó dájú pé wọ́n ń lo gbèsùgbèsù wọ́n ń lo àfọ̀ṣẹ́. èyí tó ń sọ ìsọkúsọ rẹ nìyẹn ń sọ ní tiẹ̀ ní ó ti ní sùn tí a wá rẹ̀ wọ ọ̀rọ̀ ẹ̀yìn ẹ̀rí pé kò sí mọ̀ nǹkan bẹ́ẹ̀ hmm. ká mọ̀ ṣe pé ká mọ̀ bú àwọn yẹn ká mọ̀ sọ gbogbo àwọn kálánfààní ní ti ìtàlẹ̀ yìí kí ó lo ẹni tó lo gbèsùgbèsù fáwọn èèyàn kò mọ̀ fóòtù ìgbèsè <laughs> so ìsìláàmù wo ẹni tó lọ aṣọ àfọ̀ṣẹ́ fún àwọn èèyàn ní tó ń lo gbogbo àwọn nǹkan yẹn kọmọkọ́ ti kúrò ní islamu ni so yóò kúrò ní islamu ni ó islamu lọ yóò wá kúrò ní islamu láti rẹ̀ islamu lọ́wọ́ ni a ti rú àkíyàwó nìyẹn so ó jẹ́ pé ọ̀rọ̀ yẹn nìyẹn tó bá nílà ká inú àwọn tó ń gan ẹwà nǹkan ní sábà tó pàwọn èèyàn kan rí owó ní bí àwọn sọ́jà àwọn tó yẹ ti dominate Saudi gbà kan rí ó ti ń jẹ́ àwọn kan rí owó yẹn ṣùgbọ́n lè sáà lórí ẹ̀mí ti wọ̀ lórí ẹ̀mí láti ìgbà tí ọ̀rọ̀ September 11 ti wà tó ti ṣẹlẹ̀ òun làwá si ń takò so ọ̀rọ̀ pé èèyàn kan fún wa ní àmì owó èèyàn kan tí ó mú wa ṣe kí ó mú wa kó lórí ìlànà àwọn kan lọ Morocco wọ́n lọ gbogbo ẹ̀rí kí lọ ń lọ sí lọ sí Morocco ní tán kọ́nfẹ́ǹsì wọn fún ọlọ́ lọ́jú wọn só tẹ́lì wọn fún wọn sí ìkìní wọ́n tí wọ́n sọ yẹn ni àwọn kan lọ Egypt wọ́n lọ Asia yìí lọ báwọn èèyàn bẹ́ẹ̀ ni kí náà wà lọ bẹ̀ ṣùgbọ́n àwọn kan máa ń gbówó fún wọn ẹ̀kìní kan ni wọ́n ni wọ́n ní kan wá dá ìta sọ̀kalẹ̀ yìí kí ni nǹkan tó tako ìjọba lúwa nínú nǹkan tàbí ṣé ìjọba lúwa ó wọ́n rí wà lẹ́ni tó ṣípè fún wọ́n rí wà lẹ́ni tó yìí fẹ́ẹ̀sì àwọn ilé ìgbésàn abadan so bó ṣe bá mọ̀ ń pọ̀ ọ̀rọ̀ òṣèlú káàmọ̀ sọ ìkọ̀ àmọ́ ń pẹ́ ṣùgbọ́n kò kìí ṣe nǹkan tí ó kàn wá nìyẹn ṣùgbọ́n lómi àfi ìfẹ́ ẹ̀kọ́ ìfẹ̀rún international clinical wọn specialize in middle east rọ́ọ̀lì middle east tó specialize lé lórí ìtò ọba ní àgọ́ yẹ́sìn ní hmm. ó ti kò sí àtọ̀ láàrin wa àti ẹ̀mẹ́ká tó ṣiṣẹ́ fún bangadi hmm torí pé àgbọ́yé ẹ̀yìn kò sí nǹkan tó tó ṣe kí ní tí ó bá ara kí ẹ̀sìn ẹ̀sìn ló máa dé gbogbo nǹkan tó wá ń ṣe hmm. ẹ̀sìn ló máa kọ́ nǹkan tó gbọ́rọ̀ sọ hmm. ní tó gbọ́rọ̀ ṣe ní tó gbọ́rọ̀ ṣe hmm. ṣùgbọ́n kan ká gbogbo ọkàn dálẹ́ àtàwọn fake news àti gbogbo ẹ̀ mọ́ra wọn ni ó kọ́ mọ́ dá gbogbo ẹ̀ papọ̀ ó wà ló specialize nínú middle east ní kankan tí mọ́ra wọn ni. náà ṣe nípa tó mọ́ torí àwọn obìnrin pápá wọn máa gbọ́n wọn sá lọ wọn máa ṣe gbá wọn máa ṣàwo pé àpáyé ní sáà fi wọ́n sì tèrè ọ̀pá bá sọ̀rọ̀ sí wọ́n ní àpẹ̀lẹ́rù ah, yìí sọ sí ìyẹn náà bó la ṣe lè rìn. náà èmi ò mọ àwọn tó gbé ọmọ sá lọ tómi ìmọ̀ ń pa kéèyàn kan gbé ọmọ sá lọ ní ìmọ̀ ń pa àmọ̀ pé kéèsì tó ké àwọn ọmọ kan òbí òjò kan lò jáàbù ah. àwọn òbí rẹ̀ pọ̀ta ẹ̀rọ ìkúnlẹ̀ ní kẹkẹmọ́ra ní àti kúnlẹ̀ àti jáàbù ní èwo ìsìláàmù ni ó sọ wípé tìkúnlẹ̀ ní ṣe ìsìláàmù ní kẹmọ kúnlẹ̀ ní ìsìláàmù faramọ́ ní ṣe ọmọ olò jáàbù ṣe ìsìláàmù faramọ́ ní ah. àti àfáà tó bá jẹ́ wọn àfáà kó jáde ní babaláyége ni wọ́n tíra wọn ni alìsìláàmù àtọ̀kọ̀ ní jàìríyà wọ́n sọ síbẹ̀ ní ìsìláàmù ní pamphlet báyìí wọ́n sọ sínú ẹ̀mí bàbá kàmálì wọ́n ṣe lẹ́tọ̀ lórí ẹ̀ fídíò táwọn èèyàn wò káàkiri lórí ṣé báwọn àpá nínú ẹ̀mí bẹ́ẹ̀ yàn ju wọ́lẹ̀ fún ẹ ṣe tẹ̀lé wọn ẹ ṣe mọ tẹ́ tíra ìsámọ̀ tọkọ ìjà ilé ẹ̀kẹ́ mọ tẹ́ mọ tẹ́ jáde táwọn ẹ̀mọ ta àrí tíra yẹn ta mọ́ àtàwọn mú ẹ̀rẹ̀ lẹ́fẹ́ yìí ẹfẹ́ ṣe kí ni ẹfẹ́ jí iṣẹ́ bàbá yín ẹfẹ́ promote ṣe bá láti bàbá yín lẹ́yìn tí ra nígbà tán tẹ ìṣe yóò rọ́bì tọ́tù láàlámì ìsìlámì yìí ó bá wọn tún tẹ àbí nǹkan kan ní nǹkan bí abẹ́ ẹlẹ́yẹ e ti lọ só ẹ ṣe tọ́ ìlú ṣe tún tún tẹ yìí ṣùgbọ́n bá tí o ti bá tẹ ní mú yìí ọmọ agbẹ́sẹ̀ lé yẹn ni ọmọ àtẹ́mọ́lẹ̀ wọn ní sọ síta náà tàbá wo ṣe ọ̀rọ̀ à ń kúnlẹ̀ à ń ṣe kìnnìyàn ànáwàwí nínú àzkárò ẹ̀yìn wọ́n ṣàlàyé ń parẹ̀ débi fún ọ̀sọ̀ pé kí ni wọ́n láti kára bí mọ́n yẹ fàálù nínú yóò sàbílẹ̀lẹ̀ èyí mọ́gbàtàn jẹ́ pẹ̀lẹ́ tó ṣe rí pé ó ń tẹ̀ kí àwọn èèyàn ní àbí tí wọ́n tán tẹ̀ kí tó rẹ̀ ń gbà hmm. nínú àwọn tán fèrè wọn ti sí mọ́ nìyí so yóò tẹ́ yìí nínú tẹ̀sí rẹ̀ ní ẹ̀sọ́rí nínú ni so yóò tẹ́ èmi ní sùn fi ní sọ́rọ̀ so àfáàwo àfáàwo ló sọ yí pé ká máa kúnlẹ̀ ìkẹ́ tó dání nínú àwọn àfáà tó ti lọ tẹ́yìn náà sọ pé respect ṣùgbọ́n gbogbo ẹ̀ náà ní irọ́ ni dẹ́nà ọ̀rọ̀ ìjáàbù ṣe ìlànà ọ̀nàkọ́ṣà àyà claim náà kò láti ṣùgbọ́n fún àwọn àpò oníjẹkújẹ yìí kó ṣe pé ẹ̀rí kankan ṣe èyí nígbà tí ẹ̀ bá ń sọ̀rọ̀ tó wò tuntun ni tó ní òun àwọn ti kúrò lẹ́yìn Buhari o kò ṣe buhari president lanzọ ah. buhari náà buhari ní àtọ̀lọ̀ àmì ẹ̀gbọ́n ìlànàfẹ́lò àkùnṣe ojú ọ̀tíwọ́ náà kò sọ rí fókè kó àkùsọ pé ṣe kàdámù fẹ́ mọ́ tẹ̀lé yìí ìgbà ọ̀nà bí ṣe kàdámù ìgbà ọ̀nà ìsìlámù bẹ̀rẹ̀ ìgbà ọ̀nà bá gbá ní sọ̀lá pẹ́lẹ́ dìde ṣé gbogbo àwọn tán ṣe ìsìlámù bí fọ́kàn àbáyé tó dé ní ẹ̀sìn ẹni àmú ní wọ́n ó lè yanu gbàgàrí sí tó kẹ ẹ̀ tẹ̀lé o tẹ̀lé bukari mọ́ ṣé àfáàfẹ́ máa tẹ̀lé ìtàn olóma fún ìlú àti kí wọn àbí irun tó ń kí bó ṣe ń kí wọn ni ṣèbí tí bukari tó mẹ́nu ṣe bukari tó mẹ́nu muslim tó mẹ́nu mú àpá olófin kí wọn náà hmm. so ìyá wọn kókè àwọn ìbí wọn lẹ́kọ̀ọ́ àti ẹ̀kọ́ ẹ̀sìn òbí wọn ju gbogbo àwọn nǹkan tó fi ń ṣe hmm. gbogbo àwọn nǹkan tó fi ń ta àwọn èèyàn. ṣe tàbá tó ah, ah, àtàkùn àmì fàdé pé a ti ń gbélé tẹ́lẹ̀ àmọ́ lẹ́nu jọ́mẹ́ pẹ̀lú ìlọ́wọ́ yìí kò sì di pé ẹ̀sìn ní wọ́n ń gbé wá o ẹ̀sìn ẹ̀dá àwọn ẹlẹ́sìn kejì ẹlẹ́sìn kejì wọ́n fi àwọn alùsùn àwọn sàlàtì yìí o ẹ̀dá kan ṣé ẹ̀sìn mi ṣẹ̀dọ̀. lọ́ọ̀ ikọ̀ kílẹ̀ gbogbo yìí ni ó ti rí kí ni ìní ń dún wọn lára bí òdodo ṣe ń spread so kò rẹ̀ sí nǹkan tí ẹni tí òdodo bá bínú kò sí nǹkan tí wọ́n fi ta kò ju pé káwọn parọ́ lọ adásọ̀ọ́lá wọ́n pe mọ̀jùnún wọ́n pe káyí lóríṣìíríṣìí ni torí pé nǹkan tó ń sọ ẹni kò bá wọn lára wọn so the same thing làwọn eléyìí náà ká mọ́jẹ̀ kí ó jẹ́ nǹkan tí ó yà wá lẹ́nu pọ̀jù oníṣìí ni pé káwọn bọ́rá dùn mọ́ jẹ́ kí nǹkan ṣe kó ti àwọn táàdù wa lọ misbehave kí nǹkan kó mọ́ lọ bó ṣe kó lọ òdodo tá à ń sọ káwọn máa sọ pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú farabalẹ̀. ìzọkùnrin ọ̀sẹ̀ ẹ̀ níparí ẹ ti mú ìmọ̀ nǹkan wá ìmọ̀ràn wọlé ní fáwọn akéjà àwọn àfa tí wọ́n náà náà dárúkọ àwọn tí wọ́n ń bàbújẹ́ yìí tí wọ́n sọ pé àwọn akéjà àwọn alùsùn náà tí wọ́n ń ṣe yìí ẹ pé wọn àwọn ìyàwó náà wọ́n wá ṣe ẹ̀rí lẹ́kṣọ̀ fídíò online wọ́n fi máa tako ìtàn ṣé ó nígbà wọn nígbà wọn ikú àti ṣé bí ẹni tí wọ́n ṣe bí ẹni. náà nǹkan tó da púpọ̀ torí pé àwọn ọmọ yóò gbìyànjú àti fi ìrọrin lẹ́yìn wọ́n tó lè bí òdodo dání wọn ló gbọ́dọ̀ dákẹ́ torí pé tó bá dákẹ́ ọlọ́run ló bí ọ ara wọn mi gbèsè wípé n tó kàn wọn jù kò ní kán protect irúdù títí wọn tí ó wúlò personality wọn wọn fẹ́ kẹ́ni wọlé tàtà wọn torí náà àwọn náà hmm. Facebook wọ́n gbé lọ sórí igi ìfà wọ́n tún gbé lọ sí station kan <laughs> so bẹ́ẹ̀ ni kìíní yìí kò yẹ kó rí bẹ́ẹ̀ a gbọ́dọ̀ dúró tí tó jẹ́ òdodo ká sọ so tó ẹ̀ nínú ahmed rahimahullahu ta'ala ó ní idha sakattu ana wa sakatta anta fama saya'rifu al-jahil al-muqti min al-musib hmm. so èmi kákẹ́ ìwọ́n dákẹ́ ìgbà wo ni aláìmọ̀kan máa mẹni tó ṣe mistake àtẹni tí ó tètè jẹ́ fún ọmọ correct ọ̀yọ́ gbọ́dọ̀ ṣàlàyé fún àwọn èèyàn ní àgbọ̀dọ̀ parẹ́ àgbọ̀dọ̀ pamọ́ àgbọ̀dọ̀ jẹ́ káwọn èèyàn mọ̀ tó jẹ́ òdodo eléyìí ni ojúṣe gbogbo ẹni tó bá jẹ́ àfáàní náà táwọn kan máa ń ṣe ń gbà míì ó lè jẹ́ kí n fárúgbé kìfáyà ara àwọn kan tó ń ṣe àwọn òdúdù wọ̀nyí nìyí tó ṣe pé wọ́n dẹ̀ sọ pèlè pé wọ́n fẹ́ dé kí àwọn èèyàn mú òdòdó kó ṣe wọ́n fẹ́ bèèrè bú torí pé ká mọ̀ bú àwọn èèyàn ní àṣẹ ah, pé fún ààrín kẹrẹta bẹnẹfìtì ń bẹ ṣùgbọ́n ká ṣàlàyé fún àwọn èèyàn kó yé mo rántí ní nǹkan ní ọdún mélòó kan sẹ́yìn mo ti sọ̀rọ̀ ibi bí ọ̀nà ọdún mélòó kan ó ní bàbá kan ta pàdé ní ọmọ ráyìn sọ báyìí ni ó wá ń sọ fún èmi àti àbúnásírì ni pé tó ń bá délé kò fẹ́ lọ mú sọ ibùkárí translation tó ń fẹ́ lọ súnná ni ipe zulu makazi ni rábì bó ti ní gbogbo gbọ́n kí wọ́n mọ̀ pé ìwé burúkú lòun kó sílẹ̀ pé kó ń bá délé sí mo lọ súnná ni ipe lẹ́kṣọ̀ rẹ̀ ń gbọ́ kó tó mọ̀ bọ̀ wá àwọn méjì àwa engage bàbá yìí discussion ọbẹ̀ ìfún ṣàlàyé so nígbà tá bẹ̀rẹ̀ sí ṣàlàyé mọ́ bẹ̀rẹ̀ ìgbàgbọ́ra sókè à ohun ọpọlọ dọlọgùn yìí o ìgbà ọ̀rọ̀ tẹ́ sọ́ọ̀sì lójú kó wá clear sóhun yìí ṣùgbọ́n tá a bá ti bú èékú tó ẹgbẹ́ àkànṣe gbé àkànṣe kìíní kó lè yé torí pé èyí ó tara fún ẹni tí a bá nífẹ̀ẹ́ so ìwọ́dẹ̀ ní nítorí o fẹ́ ṣe ni pé o fẹ́ correct àwọn èèyàn ẹni tó ń takò tó ń bá lè gba correction alhamdulillah ṣùgbọ́n àwọn tán nísìn ti ní bóòlù ṣe fẹ́ já kúrò lẹ́yìn ẹ̀ ni tó gbọ́dọ̀ jẹ́ sájẹ́tì títí ẹ̀ kò ṣe pé ká máa ṣe pé ká máa bẹ́ẹ̀ bú àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ báwo lómi ṣe ń ṣe kò ń ṣe lára kùsùbù tàbí ṣe dáwà wo ni ká máa ṣe pé fún àwọn bẹ́ẹ̀ bú máa ṣe ẹlòmíì nu wọn tàbá ní ká wò ó ó dìsáàbù káwọn èèyàn bú tòótọ́ tẹ́lẹ̀ tó ń pè mọ̀háwíà tó ń pè mí àmì náà fi kí àwọn ń pè sábẹ́ kan lọ́ títí èjì ní ká sọ ẹni tá à ń sọ yìí sì pé ọjọ́ orí ẹ̀ lè mọ́ ju bí sixty kìíní kan lórí mò ń pe àwọn sàábà tó ṣe pé ẹlòmíì ní ó lé sẹ́fútì kó tó kú ó ń pe lọ́dẹ̀. so púpọ̀ àwọn kan ní nǹkan tó ṣe tó yẹ yẹn gbọ́dọ̀ sọ́kàlá rẹ̀ yẹn kan tó wá wá àmọ́lẹ̀ tó bá sí lóyún báyìí ààrí ilé nìyẹn jù ní dóò àwọn aṣọ orúkọ òṣùlùmù tí ó dájú kọ́yìn ìwọ ṣàlàyé olúmẹ̀sì ẹ̀rí ẹ̀rí jẹ́ ká mọ̀ pé kò ní nǹkan kan lára torí ẹ̀ ní àwọn ọmọ ìyàwó kan gbìyànjú tó ń ṣiṣẹ́ dáadáa lórí ti ní ẹ̀rí tó tá bá ráwọn kan tí wọ́n jáde táwọn sọ̀rọ̀ ààrí láti bá wọn rí torí pé gbogbo á lè mọ jáde lẹ́ẹ̀kan náà lókùnbà náà bá ti takọ àwọn tó ń sọ òdodo ṣùgbọ́n sì ibi tí pọ́blẹ́mù wà oníkàwọn yẹn kan máa ń kọ káwọn nìkan máa sọ wípé kí wàhálà yìí ti pọ̀ jù ṣé ìṣù yẹn nìkan ló wà ńlẹ̀ yìí ọ̀rọ̀ tí ó ṣe ìṣù yẹn nìkan nífìyàn kan ó ń ṣe wá ìsìnà gbogbo ẹ má ṣe zìnà ẹ má ṣe zìnà ẹ má mutí ó ń ṣe kí ẹ fara àbá ìwá wà sí ìṣèlú ṣé zìnà nìkan ló wà táwọn èèyàn tó bá kù zìnà ṣíṣe àwọn èèyàn tó bá kù zìnà ṣíṣe táwọn èèyàn tó bọ̀ tí mo mú ọ̀yàn tó kù nígbà gbà ní tó bá ti pẹ́ wọ̀ ọ̀rọ̀ zìnà lòun takò ní jẹ́ mọ́ takò ń sùn ìwọ mú mi kí wọ́n náà tó wọ́n sí òun náà mọ̀ sí ẹ̀yìn táwọn ẹ̀bá gbọ́ títí ẹ̀kan gba títí ẹ̀ta ṣe kí n sí gbogbo ọdún òjijì náà ní ma fún gbogbo àwọn ọdún àwọn ìfúwà jẹ̀mí àtìrí ilé ìtàn àfáàní fún gbogbo àwọn mùsùlùmí àlùsọ́nà ìyàwó. náà àgbàbí tí mo sọ ò ní pé kò sí ẹ̀ka tó lè jáde tí a sọ fún wo fẹ́ tẹ̀lé anábì Muhammad sallallahu alaihi wasallam àfẹ́yìn tó bá ti kúrò nínú Islam lókun ṣùgbọ́n ẹlòmí ìwò fún fẹ́ tẹ̀lá náà bí ṣùgbọ́n ìfẹ́ ẹnu ó ń dààmú ẹlòmí ẹlòmí ilẹ̀ ni ìfẹ́ àpá kò jẹ́ kí òdodo kílẹ̀sì sọ̀nà tí a ní pé ẹ jẹ́ kí a gbìyànjú láti juwọ́lẹ̀ fún òdodo kọ́nà kó ṣe pé àpá wa lòdodo wà ìgbìyànjú ká ṣe kí ni ká juwọ́lẹ̀ fún òdodo الإمام ابن القيم رحمه الله تعالى مباتي وانشي شرح مدادي السنسي آه، كلوركو ونادر الصائلين في أمتشار ويني مدادي إسماعيل الحنوي من أصافش مناظر الصائلين أو أن الإسلام حبيب إلينا ولكن الحق حبيب إلينا ذاتي إلينا ẹni tá a nífẹ̀ẹ́ òun pọ̀ ṣùgbọ́n a so ìyẹn ni ó jẹ́ basis tán fi ṣe correction àwọn nǹkan so ẹni wa kájú kó free èèyàn kan ta sí àfa wa ó ṣe rọ́dù fún àfa wa ni títí ẹni pé ṣáà láti mọ òdodo sábà ní yóò ráìtà sábà ní yóò rọrùn ṣùgbọ́n ọkọ̀ tí wọ́n sọ pé ó ṣe máa ta sábà ní ó ṣe máa ta pàfà ní ìyẹn túmọ̀ sí pé súnmọ̀ tó ń ṣe ìdáwọ̀ ẹni kò tí ra èdè lára ẹ̀ dáadáa òun ọ̀rọ̀ mọ́ mọ́lì tí mo sọ lẹ́ẹ̀kan pé kí ni òun máa ń ná láti kò sí ẹ̀kánú ilà rọ́ọ̀dùn ọmọ gbọ́dọ̀ náà lè ilà ọ̀fà ibà rẹ̀ kọ́lù kò sáfà kan wa yóò ṣe rọ́ọ̀tù fáwọn èèyàn pé kò lè mọ gbogbo nǹkan tán ọmọ gbọ́dọ̀ náà lè yìí ó ti àwọn yóò ṣe rọ́ọ̀dù tí máa rẹ̀ pàtàkì tí mo nífẹ̀ẹ́ tí máa rẹ̀ nǹkan tó ń ṣe rọ́ọ̀dù fún ó mọ́ wùmí láti kà so that bóyá máa tún ráǹfààní kẹsàn lẹ̀ ṣùgbọ́n tí wọ́n kó ṣe máa ṣe rọ́ọ̀dù fún àfáàní yẹn ní sèbíyà àfáà tó bá wù kó jẹ́ ní wọ́n ṣe rọ́ọ̀dù fún ẹ̀ láti kà kí ni tẹ́sí ti yẹn ṣọ́mú ẹ̀rí wá kí ni nǹkan tó ṣe ta ló ṣe kí ni so kí ẹnu wa kí ó rọ̀ fún òdodo ká juwọ́lẹ̀ fún òdodo sọ̀tọ̀dẹ̀ ní ìrọ̀ṣẹ̀lẹ̀ tí àwọn sàhábà tí wọ́n lè lórí ìdọ́rọ̀ lọ́rọ̀ àìyí bákan náà tí wọ́n fẹ́rẹ̀ tí wọ́n àwọn tàbí ẹ̀rù tí wọ́n lè lórí àtàwọn àpọ̀ tàbí ẹ̀yìn tí wọ́n lórí lórí bákan náà òní pé àlàáfíà òní pé ìlànà kan tó ṣe pé ó mọ kàńdá kò ní yọ àwọn nǹkan nǹkan táwọn ọmọ nílẹ̀ bù ìdí sí ẹ̀ tàbá rẹ̀ nìkan tó wá pẹ̀lú sáráfí tó wá ń dàlú tó ń tó ń tó ń ìsáìtì àwọn èèyàn tó ń pe àwọn èèyàn lọ́sí pé ti máa jáde ti àbí sí àwọn olórí àbí kó bèè sí àpò ìbílẹ̀ àwọn tó jáwọn ní ara àwọn oníbíyà náà lè máa jọ sí papọ̀ sílẹ̀ ìbílẹ̀ àwọn kèrè bẹ́yìí ó takò dáwà àti àṣà bákan náà torí pé sàlàfíà ìdè sàlàfíà náà ní tọ́ náà pé ẹnìkan tó. hello. asalaamu alaykum salaam wa rahmatulah. wa alaykum salaam wa rahmatulah. náà. náà ẹjọ́ bẹ́ẹ̀ ni pé kí ni aburú tó wà níbi pé ọmọ àwòfin àgbàgbé tó bá tẹ̀lé ṣe túnà tó wá sí òun ṣe túnà ó tó wá wòfin ẹgbẹ̀rún bá wa ṣàlàyé ìjọ tó lọ náà kọ́pọ̀ nígbà náà ẹ̀bá wa ṣàlàyé aburú tó wà ń bẹ̀ pé ó lẹ́tọ̀ọ́ àdúgbò lẹ́tọ̀ọ́ fún ọmọ àyàkọ́tò. lórí ọ̀rọ̀ sàmọ̀wò uh, fíìmù so fíìmù ni oríṣiríṣi fíìmù ló wà so ṣùgbọ́n èyí tó pọ̀ jù nínú fíìmù tí àwọn èèyàn ń wò àwọn nǹkan tí ó bà Islam wa jẹ́ ni hmm. àwọn míì tí wọ́n aláwọn kọ́wọ̀nyàn lẹ́kọ̀ọ́ so ẹ̀rí tí wọ́n máa dìmára wọn àtọkùnrin àtobìnrin èmi ò wọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo eléyìí sí kí mùsùlùmí kó rarú àwọn gbàmà ìwá sílé kó wọn àtàwọn ọmọ ẹ máa wò ó nìyí so kò sí tàbí ṣùgbọ́n ó ń kó bá àwọn ọmọ rẹ̀ yìí ó dẹ̀ ń kó bá rẹ̀ gan so ibi ìmọ̀ owó àwọn kan báyìí lọ̀pọ̀lọpọ̀ ẹlòmíì tó fi di ẹni tí ó ṣìnà tó fi pé ẹ̀sìn padà jù lára ẹni hmm. so kámọ́láńgó àwọn fíìmù ọ̀pọ̀lọpọ̀ àwọn fíìmù tó ń bẹ́ẹ̀ níta nítí tó ń bẹ láyé àbúrú ní nǹkan yẹ nípa ọ̀rọ̀ yíya fọ́tò eléyìí matsala ti ẹnu àwọn àkókò lé lórí ni bó tẹ̀jẹ́ pé nǹkan tó dá òní kí ayàgò fún náà tàbáwá yà lọ́dọ̀ àwọn tó ń gbà palẹ̀ yà tàbá yà ní kí la fẹ́ fi ṣe ṣàfẹ́ áńgẹ̀ sílé ni dẹnirú kílá ẹ̀yà ṣé obìnrin tó yóò ṣí gbáyà lẹ́rẹ̀ẹ́ àbí ó ṣe ẹsẹ̀ rẹ̀ ilé àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so gbogbo àwọn nǹkan wọ̀nyí ẹnu àwọn afákò lórí pé kò dá ṣùgbọ́n tí mo yà ní yíyà lásán eléyìí lẹ́nu àwọn afókò lé lórí ṣùgbọ́n nǹkan tó dá òun náà ni kí a avoid ẹni ọláwà rẹ̀. ìzọ́pinà tí nípa tí ìyẹn ẹlọ́gbà àwọn fàjọ jẹ́ ohun ni wọ́n máa sọ pé táwọn bá ti wà àwọn Yorùbá fi ìfẹ́ pé àwọn fíìmù oúnjẹ ń fi tọ́wọ́ máa jà tọ́wọ́ máa ṣe pé ìyẹn àwọn àbá aláwọ̀ lè àjẹjọba ti gba ìran àwọn ọlọ́wọ́. ìsọkúsọ ni àti Indian film àti Chinese film ni American film kankan náà gbogbo ẹ̀ àṣẹ ń kálukú wọn ni wọ́n display fún yín kò rẹ̀ sí tí ò ní tàfírò sálí wọ́n ní negative uh, influence ní àti impact lórí àwọn ọmọ wa sọmọ míì fi kò mọ́ bọ́ ṣe yìí mọ́ tẹ́lẹ̀ so látàràrú àwọn nǹkan tó ń rí ẹ̀ náà ni kò mọ́ ṣe ń pọ́n window bí wọ́n ṣe ń bọ́gù lé látara àwọn nǹkan tó ń rí ni kò mọ́ ṣe ń dìmọ́ obìnrin so látara àwọn nǹkan tó rí ni kò mọ́ bọ́ ṣe ń kífì ara wọn àwọn nǹkan tó ń rí ní kíní ni so ẹni tí ẹ̀sìn yé nìyí kódà ní tó ṣe pé kò ń ṣe mùsùlùmí gan wọ́n mọ negative impact gbogbo àwọn nǹkan wọ̀nyí ni so tàbí sọ pé ọkẹ̀ afẹ́ wo fíìmù ni kó jẹ́ ó sì fíìmù bọ́n ṣe ń kírun bọ́n ṣe ń ṣe nǹkan ẹ̀sìn àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so bọ́n ṣe ń wé òkú àwọn nǹkan ẹ̀yìnkan tó wúlò fún wa ni ṣùgbọ́n àwọn ọmọ tán lẹ́kọ̀ọ́ tẹ́lómi ò sí ọkọ̀ ó ti tọ́lé ọkọ̀ mi márùn-ún wó ni kò sí kò ráyè dúró kó wá ló fẹ́ kọ́ a ṣe máa gbélé ọkọ̀ àbó fẹ́ kọ́ yín bó lè máa ṣe ẹ̀tọ́ mọ́ yín òun kọ́ fúnlẹ̀ òun àwọn ọmọ ẹ̀tọ́ tó ẹ̀kẹ́ ti ni so irú ọ̀yàn bẹ́ẹ̀ láwọn àsọ ipé à ń kẹ́kọ̀ọ́ kan lára wọn àti lọ ni so kọ́lọ̀ wa kó wa ẹ̀rí eh, pé àsìkò ti lọ́dún tí kàrọ̀ lọ sí àtàrà sí ìrìnbọ̀ bóyá tí abára wọn wọ́n lè ha ìsàlàfíyà táwọn kan kíra wọn ní sàlàfí sàlàfí àwọn sàlàfí àti ìràbíyà ní pé terrorism èkí ni ojú sí àwọn àwọn àfà tí wọ́n fi wo ilé wọ́n jẹ́ kó yáyé pé kẹ́límà ìràbíyà eh, ìbẹ̀n ìràbù ń bẹ̀rù kọ̀ọ̀án tìrìbù náà ní àdúgbò ọ̀gbọ̀n àdúgbòkùn àmọ́ wọ́n ti ń lò ń sìn tí wọ́n ń pè ní terrorism eléyìí islam bọ́sẹ̀ kó ń lé ọkùnrin tó ń jẹ́ terrorism nínú islam àwọn tí wọ́n ń dà lórí àwọn boko haram ní àwọn dáhìí àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọn fún nù ìwọ̀n ìfìsúnà kọ́nọ́tì tí ó ìfìsúnà kọ́nọ́tì tí ó kọ́dà tó ń ṣe ìlànà alẹ́ Muhammad sallallahu alaihi wasallam bákan náà àwọn tí wọ́n ń lẹ̀ wọ́n mọ́ àwọn nǹkan aburú wípé àwọn ń gbọ́mọ ń jẹmọdé ni wọ́n ń dọkumọ́táìsì wọn ni wọ́n ń ṣe gbá wọ́n ń ṣàwo ni kódà àmọ́ tí wọ́n ń lò fáwọn ọmọ yìí gan tí wọ́n fi ń tẹ̀ ń jèyọ̀ kan wọn. fọlá àmọ́ sáyẹ̀kì wa òdodo yóò mọ̀ hàn ní yóò sì mọ̀ sàn ní àwọn yóò mọ̀ rí wọ́n sì mọ̀ gbòòrò tọ́ ẹni tó sì gbọ́ pé ah ìtẹ́ni sọ yàtọ̀ sí ìtẹ́ni ẹni yìí tó ń sọ̀rọ̀ ń sọ ẹni yìí òdodo ń sọ ẹni tó sọ lóbi ẹni kí ni òun yóò gbà tiẹ̀ alẹ́ Muhammad sallallahu alayhi wa sallam alẹ́bí màá lọ́nà kan kó lóbi tí lè kí fáwọn sàhábà rẹ̀ tó ti gbà tiẹ̀ nígbà tó dúró máa ìlà ìlú Medina wọ́n gbà tọwọ́ tẹsẹ̀ pé àbẹ̀rẹ̀ wọn balẹ̀ ṣọlá tó máa ń ṣe ọlọ́run lẹ́bàá tí ó ti fi ọ̀nà wá tán kó wá fi ẹsẹ̀ wa nílẹ̀ sórí Islam àti sunna anabi Muhammad sallallahu alaihi wasallam ẹwà jáde ìlú táwa tí a bá fẹ́ mọ ìlànà àwọn ènìyàn síwájú àwọn tí àtàwọn mọ̀ṣá àwọn ṣe tí wọ́n kó tèé sìn bíi usulu sunna Imam Ahmad bíi àṣẹríà Imam al-Ajurri bíi síra as ti àfáwà Imam al-Barbahari kọ́lọ̀n kó bá ké gbogbo wọn kọ́lọ̀n kó bá gbogbo sí wọn bákan náà tí a ṣe Muhammad ibn al-Wahhab eré bàbá yìí náà àtọ́ ẹgbẹ́ kò sásìkò ní ayé ká sọ yá wájọ́ mi tàbí sòtẹ́lẹ̀ àwọn nǹkan tí wọ́n sọ bàbá yìí ó ní agbára gan tán àbá tí àwọn tí wọ́n gbé ẹ̀sìn mọ́mọ́ gbàgbọ́ ha afákan bẹ́ẹ̀ tó rí ẹ̀wọ́n náà kọ́ kọ́mẹ́ntì láìpẹ́ yìí ní àwọn agbálẹ̀gbẹ̀ so òun náà kọ́mẹ́ǹtì ń dùn pé sàlàfíà ẹlẹ́dà lóró tó kó ti àwọn àwọn nǹkan a máa sọ wípé ṣèbí mohamed abdulhab ló dá sàlàfíà lẹ̀ ṣèbí egunfẹ́míyà òun ló kúrò mọ́tò sàlàfíà òun ló gbé wá mohamed abdulhab ló gbà lọ́wọ́ rẹ̀ kódà tó wá wá nìkan ẹ̀rí náà ti tẹ́ra bóyá pé inṣàlá àwọn ṣèkò àwọn padà sọ lórí ẹ̀ á ṣe fídíò lórí ẹ̀ lọ́tọ̀ inṣàlá á kó àwọn tó jẹ́ àwọn sàlàfí Muhammad Sheikh um, Alimam Ahmad pé òun ló gbé ìtọ́tẹ̀ ní òun sàlàfí òun ló gbé wá kí n tèmi àgbà lọ́wọ́ rẹ̀ mọ́ rẹ̀ zahabu náà tó wá gbà lọ́wọ́ rẹ̀ a ti lẹ́gbẹ̀ẹ́ sẹ́ pé àwọn ẹ̀yìn tẹ́ ń bẹ ní sáfúwẹ̀ ẹ̀yìn o mọ́tẹ́ ń ṣe ẹ̀yìn kan tẹ̀lé ó ní kẹ́yìn lọ́ka tọ́fẹ́ mọ̀ ń pa àfáà kan ó fẹ́ mọ̀ ń pa rẹ̀ lọ́ka sí ààrẹ bá tàtẹ̀ sára ní tẹ́lẹ̀ sọ ìyá ó mẹ́ẹ̀tọ́ sí tí wọ́n fi tí wọ́n àlẹ́jẹ̀ lé lórí abẹ́lọ́n kó máa ṣàṣìlára fún àwọn ṣéèkù wa kọ́lọ̀n kó bá ṣàṣìlára fún jùlọ ìlọ àwọn nǹkan ní wọn kọ́lọ̀n kó máa fi ọwọ́ bàjẹ́ kan àwa tí a gbé ètò ìbẹ̀ náà al TV ni the voice of truth ni Al-Madrasah An-Nabawiyyah An-Nabawiyyah TV àgbègbè pátá akíwa àkó ìgbìyànjú abẹ́lọ́n kó má dùn àmì ládàá ìwọ àtàgbọ́ náà abẹ́rẹ́ ọba àdìsọ́lá kọ́lọ́n jẹ́ kí a lè ká ká gbọ́ ìrírí àṣegbọ́ lọ ó sì já lè mú lò ó lè ṣe aláǹfààní láyé ń bì àti ní àìkèyàmù àti àwọn sáyẹ́kì náà tí wọ́n fún wa lọ́wọ́ lọ́tún ni oṣù ìṣàlá tó bá di ọ̀sẹ̀ tó ń bọ̀ pẹ̀lú gọ́lọ́n eh, nọ́mbà táwọn pèsè yóò máa display ìṣàlá lórí screen tó ṣe àìkè rà pé ọ̀gọ̀rọ̀ àwọn èèyàn wà ní nọ́mbà yìí so táyì ti wọlé ìṣàlá á sì máa ìbátan àfọwà ẹ pé a fi ìbéèrè àti ìdáhùn òun láti mi láàpò ẹ̀sọ̀ insha Allah ẹ̀ka máa béèrè béèrè wọ́n sì máa fún wa ní àwọn ẹ̀rí láti ní Qur'an sunna àti àgbọ́yé àwọn sọ́ra tó bá jẹ́ sọ́gbọ́ insha Allah láti gbé àkànnà àwọn fáwa tí wọ́n sì bá wa sọ̀rọ̀ nípa àwọn tó ń dáhùn nínú ní àsìkò yìí a pé akọ̀ọ́lì ìjókòó yìí táwọn ṣe ní kí ni ṣèrọ́ ẹ̀ báyìí hakim wọ́n lọ́wọ́ àti tí ń bẹ láàrin òdodo àti irọ́ kí ló dodo kí ni irọ́ gbogbo tó bá jẹ́ òdodo yóò máa hàn ní tó bá jẹ́ irọ́ yóò máa parẹ́ ni abẹ́lẹ́ wọn gàdí kẹ́lá wọ́n máa sábà gbésùn àná ni wọ́n sábà gba gbéga gbígbà sáré kó bá rẹ̀ nílẹ̀ iná adẹ́bọ̀ kọlọ̀kọ̀ bá pa yányán nílẹ̀ wa kọlọ̀kọ̀ sàlùwọ̀ Thank you. Now. Now. Hello? Hello? Why do you say that? نعم أيها بسم الله فضل فضل نعم كنت مالتي كم دي شيء مصروف مالك àwọn ọmọ ìyá sí pé wọ́n máa fẹ́ kọ́ ọmọ ọmọ wọn pẹ̀lú àwọn ọmọ